ta lẹni tó rán ẹ wá ọba ni mí orílẹ̀-èdè òòṣà ńlá tó ya gbogbo ogun lé ẹni ní ìjì tó ń milẹ̀ tìtìtìtìtì mọ́ aláìgbọràn lórí wo mo débẹ̀ lálejò láti pa gbogbo òlú ẹ̀rùn ni àtọmọdé àtàgbà àtewúrẹ́ ìlú àtàdìyẹ ìlú kò sí kankan nínú wọn tí wọn ò ní pa tán. ìdílé àfihàn. méjì ẹnu bá ọ. omi mi tó mí gbogbo ìlú lọ́gbọ̀lọ́gbọ̀. ọ̀sẹ̀ ìtọ́lá akanji òun bẹ̀rù mi jẹ nígbà tí wàhálà ti dé ìjì ti dé lù mí sìn kó o jáde síta òun bàbá sọjọ́ ó ṣàìsàn mọ́jú ni. akanji. sinimá ti tún ìjì láàfin rẹ̀ o ó ṣe tó tó fẹ́ pa gbogbo ìlú run. kọ́ba tí ìjọ yẹ gbogbo wọn sá kíjọ kíjọ. tálá la gbára tálá la wọ yé. babaláwo ìjọba àwọn olè la. ẹ ìjì òdèdè jà sinimá titun ìjì náà fi ní kẹ́kẹ́ wò ẹkùnrin mẹ́tẹ́ ní bọ́lájì ẹ̀kọ́ sálátì ọdún pọ̀díùsì ni yóò lágbára ìjì náà fi lakọ́lé ẹ̀. ládé adékọ́lá faransi sẹ́mi wẹ̀lẹ̀ yìí ẹ̀yin náà yẹrẹ kẹ́wò kẹ́gbà kọjá bẹ́ẹ̀ ó ti jáde. ó tún ti ṣẹlẹ̀ o wọ́n tún ti lóyún ó dẹ̀ kí bàbá yóò sì lè. wò ó débi débi òtútù lóyún òtútù lóyún bíi ti báwo náà ṣé wọn pé nǹkan tí mo ń bá ẹ sọ lọ́jọ́ sí nìyẹn tó tó tó tó bẹ̀rẹ̀ sí ní sọ ẹ eh, ẹ eh, because you don't love me you don't trust me you don't wos nǹkan tó máa ṣe ni pé o máa wọ́gbọ́n dà sí mi that's all. mo kàn ní pé kí n sọ fún ẹ ni èmi ò lè ṣẹyún tèmi o. ọmọ ṣe mẹ́fà award winning cinema town wèrè ó ti jáde àgbà lẹ́tù ní inspirational marketer toy match films òní iṣẹ́ ńlá lèyí ó èrè. Eh sí ni bá jura wọn lọ lóòótọ́ mo gbà. don't ever underestimate power of a woman. ọkùnrin ló lágbára obìnrin ló lè tẹ́. shut up shut up ìwọ kí n bá gbé ṣìláyè kò ní dáa fún ìfẹ́ tó ní sí mi yẹn. ọ̀sẹ̀ mẹ́fà la kọ́ ní sinimá tuntun yìí. ó sàkà tó táwọn yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ kò ní ra ibà. létí abalógun fojú ọ̀sẹ̀ mẹ́fà dání ọ̀rẹ́ mẹ́rin irú kẹlẹ̀. ọ̀sẹ̀ mẹ́fà bí oṣù mẹ́fà. ọ̀sẹ̀ mẹ́fà bí ọdún mẹ́fà. asán lórí asán ìmúlẹ̀ mọ́ fún. betrayal of trust. àṣírí tí o gbọ́dọ̀ tú láíláí. a ní ọ̀sẹ̀ mẹ́fà ló bí gbogbo ẹ̀. blockbuster ní sinimá yìí. ó kọjá fẹnuro yẹn jọ. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó ga fíofío kò ní ra ibà. sinimá ti tún ọ̀sẹ̀ mẹ́fà. ó ti jáde mara o. Michael Michael Michael lulu fila fila kẹ. Michael Michael. Ah, ọmọ Germany, I've got level, you got level. Ọmọ Germany, ọmọ Germany. Ah, ah, Àjò ni mo rè. Ah. kémi kéré oko délé kí má tajo gbé sájò àgbẹ̀ àfàbọ̀ sílé dandan àlùkò àròjà padà ọmọ Germany ẹ àgbàdo tó kàn tó kàn tí ó wálé ó dúra ẹlẹ́kọ̀ọ́ ni o bẹ́ẹ̀ ni bóko bá tilẹ̀ dára bí ilé ibì kan là ń fọwọ́ mú ọ̀hún ilé ibi ilé ibi gbogbo ló gbà lágbára bá rìnrìn àjò ó dájú pélé làbọ̀ sí mi oko ọmọ jáde. àjò ni mo rè kémi kéré oko délé kí mọ́tàjò gbé sájò àgbẹ̀ àfàbọ̀ sílé dandan àlùkò àròjà padà ọmọ Germany ẹ̀ eh. kò síbi tó dàbí ilé lẹ́yẹ̀ ń ké tán tán àjò lè dùn títí tí kò dídẹ má rèwo. Twenty thousand. Twenty kini. Twenty thousand. Níbẹ̀rẹ̀ kodo. Ṣé ìyá wẹ̀rẹ̀ ni? <laughs> mo rò pé àwọn kọ́sítọ́mù fáǹsì wa ni ìgbà yẹn ìbúrẹ́sì ọdọ. n bá níbẹ̀rẹ̀ kúndó. kọ́kọ́ rò pé kí n gbé yín yípo ni mi ìmọ̀ pé iná já sí. ìbẹ̀rẹ̀ kòdó lẹ́lẹ̀ bíbí. five thousand last. àlàyé ah, má lọ wá o. àròpọ̀ àwọn fáǹsì wa ni five thousand. fáǹsì ti ní ẹ máa gbé bẹ̀rẹ̀ kòdó bíbí báyìí ní ní twenty thousand ṣé kí n máa lọ five thousand. ẹ já lọ náà sọ Ich bin Zuruch in der Nigeria. Mhm. Ich bin Zuruch jetzt. Ja. <laughs> okay. Okay, alles ist klar. Okay, alles ist klar. Ah, okay. Ja, ciao, ciao. Ciao, ciao. <laughs> okay, driver. Madam. So, you know, this is what is happening. I used to live in Germany, now I'm back to Nigeria. You know, I've got standard, I've got level, I've got class, I've got height, I've got figure, I've got everything. So the thing is, um, I've got euro on me, euro, euro, foreign currency. So um, what I'll just do for you now is I'll give you, I'll give you 20 euro, just you alone, 20 euro, yeah. tá a máa fi ṣe yìí at least bíi twenty million naira ni twenty bẹ́ẹ̀ ni mo sọ twenty rẹ̀ mi ò dé nígbà change lọ́wọ́ yìí because you are a very nice person. madam show the crap what are you telling me eh? don't do am later wa just because i'm driving a car doesn't mean i'm i'm i'm a nuisance. ah wa unemployment lẹ́kìn máa wa car kí ló ṣẹlẹ̀ eh? ah o jẹ̀ lọ́n fún mi story. Ah. ND1, ND2, hnd one, HND2, BSc, uh, PhD wa a àríṣẹ́ ràṣẹ́ wa kábúkábù wa sọ pé twenty euro Ah ah, twenty million wèrè màlélẹ́ kẹ́ twenty euro tí o ra spẹ́tà mi ah, ah. ọgbẹ́ni fẹ́mi lọ́wọ́ mi. Ah, no àlàyé nítorí twenty euro yẹn recession tó wà níta ni ò jẹ́ kí twenty euro to twenty million naira mọ́ o ó ṣe yẹ kó ṣì lè tó bí fifty thousand so twenty euro lè rẹ́ tíra ẹ ó da ó da ó da láyé má kànáà má kànáà eh, ìlànà eh. ti já sí ni. Ah, má máa lò wá ah, ó ti pẹ́ mo ti pẹ́ lórí kọ́ńtà. Ah, oh, mo sáré gbé wá ni bọ́dẹ̀ ti tákù mi padà nìyẹn ẹ eh, bọ̀ kò sí wàhálà kò sí wàhálà má wọrí. àwọn ìfẹ́ gbowó mi ó mi ní gbogbo. àmọ̀ fún ẹ wàá gbowó ẹ wàá gbà ebi bi tí mo lọ sí wọn wíkẹ́ tí bẹ̀rẹ̀ kú dò. ebi a o jẹ bá mi ta tán ni o ti ní bẹ̀rẹ̀ kú dò àgbẹ̀rẹ̀ kó dò. o oh, jẹ́ ká máa fi wèrè pọ̀ tiẹ̀ lọ́nà ìbẹ̀rẹ̀ kú dò. nìkan là ń fowó ohun ilé ibi ilé ibi gbogbo ló gbà lágbára bá arìnrìn àjò ó dájú pé lọ́la bọ̀ sí mi oko ọmọ jáde àjò ni mo rẹ̀. wọ́n ti yí ẹ̀ tá máa débẹ̀ sí i owó máa jáde náà má wọ́rì àmú láì kọ́rìjì ọlọ́run. Ah, ah. <laughs> Yeah. kí n bá wí ni. bébà jì í bẹ̀. sùúrù sùúrù mo lẹ́yìn lè ro mo lẹ́yìn lè ro pọ̀ lé lẹ́yìn báyìí àbí bẹ́ẹ̀ kọ́. ẹ ń darí fún yín. ta ló sọ pé olú ọmọ ti wọ̀lú báyìí o ó ti yé yín ah, balẹ̀ àwọn èrò ti pọ̀ lu ìlú. èrò pọ̀ àti ah, ah. family bímọ lémọ ni ẹ ṣe wá rí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí nǹkan tá a máa ṣe fún yín pọ̀ gan gbogbo àwọn ọmọ ìwọ ní bàtà lẹ́sẹ̀ wọn lásán. àwọn gbogbo ẹ̀ la ti ń kó bọ̀ nù kọjá. àti bàtà ló pariwo lé lórí ó dáa ẹ máa tún lọ lo òyìnbó. ṣe rí ìlú òyìnbó tèmi ń gbé yẹn ní Germany ní Berlin. Berlin ni mo tẹ̀dó sí ṣóyè ibàdí ṣe rí gbogbo àwọn òyìnbó tó wà ń bẹ ọmọ mi ni gbogbo wọn kó tó gbé nǹkan kan kó tó gbé gbèsè wọn àbí mi wọn bí wọn rà ah. ó ti ẹyin ó yẹ kékeré la fi mi jẹ nílùú ìkẹ́ ní Germany èmi àti Angela mikẹ́ eh? báyìí la rí eh? Eh, bẹ́ẹ̀ ni mo sọ balẹ̀ balẹ̀ ipò yín gan lu yọ àmọ́ ipò yín ò tó Angela mikẹ́ ó yá Angela mikẹ́ kó tó ṣe kọ́ pápẹ́ mi lórí aago wa ṣé rí gbogbo àwọn ọmọ kéékèèké yìí ẹ jẹ́ káwọn èwe kó wá àwọn la máa kọ́kọ́ kó lọ sílùú òyìnbó eléyìí tí yàyín ò bá ti láyé ń bẹ má wọrí má ṣèyà fún gbogbo yín. máa sọ fún kọ́kọ́ yẹjú tàwa olóyè náà ọmọ àwa olóyè náà ọmọ àwa olóyè náà. olóyè ẹ ti sùn líì ó ti pẹ́ gan ó ti pẹ́ tẹ́tí ń sìn lùì ó ti tásìkò fún yín láti máa jọrọ ẹ jọrọ olóyè ẹ má wọrí ṣé ẹ rí kọ́ńténà mi ń bọ̀ ẹ̀yin èèyàn ìfarabọ̀ lẹ́bùrọ̀ àbálẹ̀ forí àbálẹ̀ ìgbà tí mo wọnú aeroplane jìnnìjì ní mú mi ìgbà tí mo délùú òyìnbó àwọn òyìnbó yẹ mi sí ah, wọn kọ mi ah, láì bàtà bàtà chídánilébù bàtà kọ bàtà kọ owó owó mi ẹ ń bọ̀ ọ̀rẹ́ mi wọ́n gbàgbé mi o táwọn ẹrù mi bá dé mọ́tò bọ̀gìnì bọ̀gìnì pọ̀ gan bẹ̀ balẹ̀ yẹn gba oríṣiríṣi balẹ̀ tí méjìlél máa gbẹ̀yìn lọ́kọ̀ ṣé wá rí o ìlú òyìn ẹ̀yìn kálẹ̀ yín. bàtà bàtà olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ rèé olórí ọ̀dọ́ ẹ̀ ṣiṣẹ́ yín dáadáa bó á ṣàánú ẹ̀yin náà ṣá. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ bẹ́ẹ̀ lọ sí sọ ìwé rí mi mọ́ ẹ̀rí mi pẹ̀lú wa o. tọ́lọ́sọ̀ fẹ́ wà ó lẹ́ẹ̀dì kan tọ́lọ́sọ̀ fẹ́ wà ó lẹ́ẹ̀dì kan. lẹsẹ ká lọ. èmi náà máa pọ̀ rí ọ. mi lè ráyè lọ sọ́dọ̀ àwọn community trade láti lọ jẹ́ ìwé owó. ọ̀fi tó ṣe wo. ọ̀fi tí máa ti ṣẹ́ wo. ṣẹ́rí àwọn euros ló pọ̀ lọ́wọ́ mi lóríṣiríṣi. Mm-hmm. owó ọ̀hún kọ́ ọ̀hún. owó ọ̀hún ni ó dẹ̀ ń tutù báyìí inú aeroplane yìí ti jábọ́. ṣẹ́rí wèrè tó pariwo yẹn driver ni. Mm-hmm. ẹ mi five thousand máa fi dá fifty thousand àgbà ìmọ̀ pariwo káwọn bá lẹ́yìn tó kù má lọ gbọ́. máa fi fún ní fifty thousand. owó mẹ́mí owó mẹ́mí owó mẹ́mí. máa fi fún ní fifty thousand. owó mẹ́mí Thank you. òjò ní mo rẹ̀. kémi kéré oko délé. kí má tajò gbé sájò. àgbẹ̀ àfàbọ̀ sílé dandan. àlùkò àròjà padà. ọmọ jọ ní ẹ̀ àgbàdo tó kan tó kan tí ó wálé ó dúra ẹlẹ́kọ̀ọ́ ní o bẹ́ẹ̀ ni. ọmọ jamani danke danke mami danke danke no pe ni danke danke kí ni tí mo danke danke ṣé mo dúpẹ́ báyìí. <laughs> dákẹ́ dákẹ́ dákẹ́ yàrá dákẹ́ dákẹ́ ọmọ mi ti kẹsàn án mọ̀ bàbá lọ́ọ́ ni bàbá bọ̀ rẹ̀ ikọ́ ikọ́ ìtù lẹ́sẹ̀ n kò chien. ṣí ẹ́ bàálù ẹ̀ ò ní jábọ́ àyà mi já lálẹ́ àná tílẹ̀ fi mọ́ ni ó lè pọ̀ lọ́dọ̀ wa bí àwọn ọmọ pa fáwẹ́ kọ́ńpàtì ẹ̀ pẹ́pẹ́tẹ́ gárí wọ́n wá ká ẹ̀mọ̀lẹ́ lóru ṣùgbọ́n ilẹ̀ ti mọ́ alẹ́ àná ló yẹ kí n ti pè é ẹ̀rù ń bà orí àlejò lówó àlejò lówó tó bá yà bàrà sọ́dọ̀ ẹ̀ kò mọ ohun tó fowó ṣe o kò tó tẹpá mọ̀ṣẹ́ rẹ̀ kò lè rẹ́rìn ní nígbẹ̀yìn o <laughs> ọ̀nà mẹ́rin la máa pín owó tó mú bọ̀ sí ọ̀nà àkọ́kọ́ mi ò fẹ́ ká jẹ́ abáramóore jẹ ilé family house tá a wà yìí àdèmà fílẹ̀ náà ẹgbẹ́ gbajúmọ̀ ti dé àgbọ́dọ̀ tó ṣe kó mọ́ra pé àbá bẹ́ẹ̀ àtẹ̀fílẹ̀ ìdá kan nù mẹ́rin tó máa pín owó sí ni ìdá kan tó tóbi mo ní ilẹ̀ kan tòsí káfíyẹn kọ̀ káwọn náà mọ̀ pa nílé tiwa táwọn máa ṣàkóso bá wù wá ìdá kan tó kéré díẹ̀ káfíyẹn ra oúnjẹ sílé ká gbọ́ àlejò bá máa pọ̀ báyìí ká máa ra tọ̀ kí kárògùn fẹ́ tí màálù bá ṣe pa kápá mm. sàrà ni o wọn máa jẹ sàrà wọn ò ní mọ́ o wọn máa ṣàdúrà ah, ebi ń pàwọ̀ yẹn gan kó mú ìgbé ọmọ kó dín wọn àjẹ hmm. níbi ebi ń pàwọ̀ burúkú burúkú ṣé wàá rí ìdàkàn tó kù ẹ kó fún mi ẹ ń bá tọrọ owó lọ́wọ́ ẹ ní kó wá bá mi. àtòyìn ó mà dájú léèyàn ṣebí mi mo bá ọmọ yìí fún ẹ. èmi ló bí fún. o dẹ̀ pín nǹkan sọ́nà mẹ́rin wọ́n dẹ̀ dá nìkan kó gbogbo mẹ́rẹ̀ẹ̀rin sáyà ó ti ẹ̀rọ pa ah, ọmọbìnrin náà o ọmọ ìlódé o ìdá kan o kan tiẹ̀ fún mi o bó jẹ́ káńtà ni máa ṣe ń bẹ̀ yẹn kí n máa tajà ń bẹ̀. ọ̀hún ah, kí ah, ló ṣe sọ̀rọ̀ báyìí ní bá ti kàn mí o ti kàn ájọ́ ń nà pọ̀ ní. irọ́ o ṣòwò tó kó sápò ń sìn sápò mi ló wà. o ò ní rírú ẹ o ò ní rọrọ káńtà ọmọ ẹ ti dé supermarket la máa ṣí fún ẹ o mọ tó ṣẹlẹ̀ ní tí mo ní ká fi ṣoúnjẹ yẹn oúnjẹ díẹ̀ ẹ má ra màálù mọ́ owó tó bá kù kẹ́kẹ́ àyè fi ṣọ́ọ̀bù. bá mi má mi ẹ má jẹ́ ń parọ́ fún yín o torí òkú òkè farapamọ́ fún ẹni tó máa sìn bí mo ṣe wà wọ́n di pọ́ọ̀tù mi ni o. kí ló ń jẹ́ pọ́ọ̀tù. wọ́n dá padà. yéè ẹ mi o. ẹ má ẹ wo ẹ wo. a mo gbàwẹ̀ lásán wọ náà. ẹ ti gbàwẹ̀ lásán mami ẹ ní sùúrù ẹ má pariwo ẹ jẹ́ sọ ní tẹ̀fí ní pariwo rẹ o ṣe rí tẹ́ bá pariwo gbogbo àwọn aládùúgbò tó ti yá wa sí lánàá tó ti pọ́n yín lé ẹ wípé ìlẹ̀gbà kan lé tó pọ̀ jù gbogbo èèyàn kíyìn báyìí pé ìyá àti bàbá olú ọmọ rẹ o olú ọmọ ìlú wa lóde yìí o ṣé mọ̀ wípé tó bá gbọ́n sí yìí ẹ̀tẹ̀yìn á ti pọ̀ jù wọ́n máa wọ́ yín gan ah, so ṣé wá rí dídé tí mo wá dé báyìí mi ti dé tán ṣé understand torí mo sì máa padà lọ àmọ́ mi mo ṣì máa padà bọ̀ kò lè jẹ́ Germany mọ́ mi ìdẹ́ ní lọ sí Jerusalem bọ̀ mo ṣàpẹ́ pé mo ṣì máa padà ṣó ti yé yín ẹ̀yin tẹ́ wá rò pé mi ò mú nǹkan bọ̀ bá mi mo mú nǹkan bọ̀ ara rèé ara ìlélẹ́yìn náà bó ṣe wà yìí aago yìí ó lè kọlù ó lè receive kọlù ó ní flashlight ó ní torchlight tá a máa tà àwọn bóyá bíi two hundred àbí three hundred thousand a máa rí lórí ẹ̀ àhẹ́ ìgbà tá a tẹ wá jó pàdé mi tẹ gba gbogbo olórin onílù ẹni bá fa báàgì kan dání. ibẹ̀ ló wà. irọ́ bá mi kò sówó ń bẹ̀ ara ìpọkàn tó wà ń bẹ̀ mọ̀ wẹ̀ aṣọ ìwà ń bẹ̀ bàtà wà ń bẹ̀ mo tẹ̀ bá mú tọ́pù kan máa mi tó lè mọ̀ pé tóyìn lórúkọ mi tí mo ti bá bẹ́ẹ̀ kò ní dá fún yín. Ah, bàtó yìn má ṣe pé fọmọ yìí bó ṣe máa dá fún ni kó má ro. tóyìn kò ní yẹ. Ah, ah, irú abiyamọ wo rèé. ìwọ lọ sódì ní Germany o mú ṣẹ́ẹ̀tì bọ̀ fún yẹ o mú fóònù bọ̀ fóònù twenty five thousand o máa go two hundred thousand bọ̀ ayé mi ti bàjẹ́ owó alájọ mo fi ṣe welcome party. ẹ lọ gbowó kọ́mílé láǹtà. owó alájọ ni bàbá ẹ gbà. sọ́mu yín lọ fẹ́ kọ́lé láǹtà. bá mi ẹ wo ṣé ṣé nígbà tí mò ń bọ̀ ṣé mo sọ fún pé kẹ́yìn náà pariwo lé mi lórí ni ta ló ní kẹ́ ṣe pati ta ló sọ fún ẹ̀yin náà pé kẹ́ ṣe pati. inú àwẹ̀ ni mo wà títí tó fi dé lánàá. ẹ ti lè jáwọ́ yẹn báyìí ẹ ṣì máa kọ̀ntínú àwẹ̀ yẹn torí mi ò tí ì dé so gba tá a máa fi gbàgbé àtàdúrà máa lè lọ síbi àwọn ibi tó kù tí mo fẹ́ lọ. gbọ́ mi ṣé gbogbo bó ṣe ń fóònù wa yẹn ọgbà ẹ̀wọ̀n ló wà ní. mi ti sì lọ gbẹ̀wọ̀n díẹ̀ ló kú báyìí kan fọlọ́pàá gbé mi mo fi ra bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ but nǹkan tá a máa ṣe ṣì wà bẹ́ẹ̀ mi náà ṣe wọnú ìlú ìbáyìí mo ti ń ro gbogbo ẹ̀pọ̀ ẹ̀ pé ṣíṣe ṣì kù so gbogbo àwọn ìdí àtàmà lò yẹn ti ń wà lórí mi ẹ̀yin ṣáà máa support mi tẹ bá ti ń kí mi lẹ́yìn ẹgbẹ́ tẹ́ iṣẹ́ yóò lè pè yín o bá mi èèyàn mẹ́ta lè pé ràn án so tẹ bá ti ń fàdúrà support mi gbogbo ẹ̀ máa work ẹ̀yin ṣàkọ̀ máa pariwo ẹ máa gbọ́ ti fẹ́ fi mí joyè báyìí ẹ má jẹ́ wọ́n gboyè lọ́wọ́ mi o ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe wà yín tí ọmọ afẹ́yìn náà lóye owó yẹn máa wá bọ́tọ́rọ́ tá máa gbé gbà ń sìn yìí mo ti ń rò mo ti ń to gbogbo ẹ̀ pọ̀ ṣe bówó ni mo ṣì máa travel out. tí má dẹ lóhùn má lè. bá mi ẹ má dá mi lóhùn. ọmọjọ́ ni ẹ àgbàdo tó kan tó kan tí ó wálé ó dúra ẹlẹ́kọ̀ọ́ ni ó bẹ́ẹ̀ ni. táwa kọ yìí àbúrò rẹ ẹ jẹjẹrẹ ọlọ́run àwọn òye náà bọ̀ bí ẹ pẹ̀lú ẹ rọra wá yáyé kọ́.

ọlọ́run máa tó bí ẹja ọmọ àlárò pín o. are you serious? ẹbí èèyàn máa ń gùn láyé ìkẹ́. <laughs> tóyìn eh. wọ́n sọ fún mi mi ò gbàgbọ́ wọ́n ló ti wá wakọ̀ sí ilé mọ̀lẹ́bí yín bí ilé mother house yín bí wọ́n ló ti wá síbi ebi ò mọ́. Hmm. <laughs> well fún village standard náà o ti try o ti try náà o ti ta bíọ́bíọ́ náà. wo bí jẹ́ sọ fún ẹ ṣó o rí i ẹni bá fojú àná owó òkú ẹbọra máa ń bọ́rù wọn láṣọ ni. mo mọ̀ kojú tó fi wò mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lójú àlàbá yé àtijọ́. <laughs> tó wá gbọ́ ṣìkìṣìkì bá mi owó dé owó dé owó dé ṣìkìṣìkì bá mi owó. sọ́ọ́rí <laughs> lè bàbá yìí fọ́dà house yìí abógbọ̀ ilé àṣẹ̀ǹbáyé ni ilé tí mò ń kọ́ nísìn ara ẹ̀ ló wà lọ́ọ̀kan yìí. gbogbo ilé tó o bá rí nínú àbá ẹ̀ tó jẹ́ ilé tuntun tuntun kò sẹ́ni méjì tó ń kọ́ èmi ni mo kọ́ nítorí ọlọ́run ti ràn wá lọ́wọ́ nípa àkókò dé. abógbọ́ ẹ̀dá tí ò bá ti mọ̀nà ẹ̀ láyé wọ́n máa ń sáré kú ni owó ti wà lọ́wọ́ wa gidi ah. gbogbo ẹnu mo fi ń sọ ọ́ gidi owó wà lọ́wọ́ mi gan báyìí. okay that's nice well fún village standard náà no, ó ti try náà no, ó ti try ìwọ náà ti try ó ti kọ́ nǹkan nǹkan gidi ló kọ́ ṣé wàá rí ilé àwọn father house àti mother house mi tó ń sọ yìí olú ọmọ ló dé ó wọlé ní tẹrùtẹrù bí mo ṣe wà yìí you know I used to live in Germany now I'm back to Nigeria I've come with my standard and my level and my height I've got height. ṣé o ti ṣe tán. I've got figure I've got standard I've got level. bá mi túmọ̀ gbogbo ohun tó sọ láti bẹ̀rẹ̀. Ah, oh goodness ṣorí gbogbo ìgbà tí mo fi ń gbé Nàìjíríà in something different you know now I've lived with the foreign people the oyinbo people. no, no, no no Hey! we don't do this in Germany. àdúgbò èrè ni wọ́n lọ. we don't do this in Germany. I'm on share in bed. you know I'm now a German. ó ti gbàgbé báyìí máa ń rúra àwọn akótó lọ yìí. no don't say that. tó yẹ. oh goodness. wò wò wò wá wá wá tó mọ tó ṣẹlẹ̀ mo fẹ́ lọ sin owó okòkò lọ́wọ́ wèrè kan ni ó dẹ̀ ní táìmù tó fún mi jẹ́ kí mi lọ kí n wá padà wá èmi ò mọ ibi tó ń kẹ́rù lọ o dídé tó dé yìí mo fẹ́ fowó tún ayé ẹ ṣe gan ni o rírí bó ṣe rí ẹ yìí ṣe ló ṣáná lójú mi burúkú burúkú dúró jẹ́ kí n dé ṣògbọ́ má lọ bí kankan. mò ń bọ̀ má lọ ó kéré jù ó kéré jù tí bá padà dì máa kọ́ fún ẹ ní fifty thousand. vendusu sẹ́ẹ̀rì oh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé èmi ni class captain yín ẹ mọ̀ bọ̀wọ̀ fún mi o bí kankan nù yín bá lọ disrespect mi ẹ mọ̀ jẹ ìyá o wàláì ìlú yìí tó ṣe pé kí ló ṣe wọ hmm, kí ló ṣe tó nǹkan gbogbo òkè nǹkan kò ní ìsìn kíni kíni ọ̀dà ẹ ṣáàjà ṣiṣẹ́ kí tíṣà wa tó dé. wàláì mo lè lu gbogbo yín mo lè ní kí gbogbo yín kúnlẹ̀. máa ah, ah. mẹ́gbàá. Tamegba, kì í ṣẹ̀bi It's not your fortest. Wá wá wá báyìí, wá báyìí, go like this. Sat there. Hello, children. Hello, Hey, as you all know, this is Auntie coaching and event center classroom. Yes, yes, yes, yes, yes. How are you? Hey, you, yeah, Fabopada, Because I choose you as one of the bona fide educated students of this classroom. Whenever my absence is not delivered, you will not be turning this classroom into anonymous class and classroom. Anytime you do the same or did the annoying noise things. and we deducted you from this day. Yes, It's okay. Liberians talking like no. Hey! What you do the last class wọ́n ṣe bẹ́ẹ̀. Ẹ já mọ commode of dressing náà. she mo nǹkan tí mo sọ tẹ̀ mi rí bí eléǹgbé? okay. what we have to talk today is fab. Can you mock pè é? Fab. Ẹ pè bí pè é. Eh. Fab. Fab. Ta fumini. ó fún definition of fab? Hey, eh, glass cap tèmi. Ó yá. Tìgbéraga tìgbéraga ní ìfisọ́. Very fab kìí ṣe ń tó le rárá béèyàn bá ti ní à fàbú o ẹnìkan mọ ọ̀rọ̀ fàbú o. fàbú o. fàbú o. fàbú o. Are you sick la? You people are just a flabbergasted anonymous infatuated donut head. Rubbish. ẹ̀ ó ti tó wọ tó ṣe scallop lójú. there is differentiation between fàbù kọ́mọgbélé tiyín and fab. fab is an action word gẹ́gẹ́ bó ṣe dùn sọ bí action fíìmù ni. Ah, bí fíìmù Jet Li. nítorí mọ̀nù ojú kí ó kí ó bí olóògbé yọ. ṣáṣáṣá everybody. Now I've gave you the pronunciation. Tade ó fún mi lẹ́sàáfù. Ìwọ ó kàn dákẹ́ rọ ní bí omi adágún. Sọ̀rọ̀ gbé ah, gbówó kíláàsì yìí jáde. Abìjàkọ àjọ ni. Joko. Èèpẹ̀ ni bíi tó fi ń gbèjò. You spoke and talk. Pam, oye. Oye! Ẹ pàtẹ́wọ́ fún un. Ó ti tọ́, ọ̀yà, ọ̀yà. Ọ̀yà. Ó mọ̀wé. Ẹ ta ló tún fure fún alẹ́ ìsàmpù kan sí Alaba, Alaba, jọ̀ọ́. Mo ń gbọ́n tó wí. Mo ń sọ̀rọ̀ dálẹ̀ ni o ò fún mi lésì. Ewo ti parí ọ̀rọ̀ ẹ̀ jọ ṣàánú ayé mi wo ìgbà tí mo fi máa dé òkòkò mi ládùn gbogbo kòkó tó wà lórí igi pátá báyìí lọ́kẹ́rẹ́ ti jẹ tèmi ti bá mi mo ti jẹ gbèsè àwọn tó bá mi ṣiṣẹ́ ọdún gan àti sanwó wọn báyìí ó ti di wàhálà sí mi lọ́rùn. hello Isiaka báwo ni báyìí ẹ mẹ́ta ìbẹ́ta nìyàwó ẹbí ó máa kórìíre pẹ̀lẹ́ ọkùnrin dẹ̀ ní náà ọkùnrin pẹ̀lú ìtọ́wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ wọ́n jẹ́ mélòó méje kò sí wàhálà ọlọ́run ló bẹ̀ẹ̀ sọ wà á wá kúrò ní ọsítù tó wà yẹn ẹ lọ mọ bẹ́ẹ̀ ṣe máa lóòdù ọkọ̀ kókó ẹ lọ lóòdù ẹ̀kẹ́ akákákáká kó bọ́lọ̀ dé dùmọ̀tà lé ni o a máa dé kò lé ní ọjọ́ o ò ní sori burúkú o fọmọ́lẹ̀ o àyanjú bọ́ ìmọ̀ àyanjú ẹ̀ kò ṣe alákọ̀bí o ìyàwó ẹ̀ náà tó bímọ bí ẹlẹ́dẹ̀ wò ó filẹ̀ sí hospital o. alaba hmm. alaba jọ ṣàánú ayé mi. kí n má dẹ̀ sọ̀rọ̀ ọṣẹ́ mi mọ́ àbíbá o. èmi àtàwọn ọ̀rẹ́ mi àjókòó pàdé lórí ọ̀rọ̀ ẹ̀ adẹ́mọbi tá a máa yanjú ẹ̀. mi ò pẹ̀lú ọ̀rẹ́ yẹn mi ò sí lára wọn kẹ́pọ̀ tó wá kàwé máwọn ọ̀rẹ́ tó máa yanjú ìṣòro ayé ẹ̀ mi ò sí lára wọn. lójú òjò alaba iṣẹ́ ni kó bá mi ru ọ̀rọ̀ ayé mi nínú ilé wa ní ìsinyìí àìtí jẹun àárọ̀ ìyàwó mi kò jẹun ọmọ kò jẹun ìyá àgbà wa kò jẹun alaba tèmi ni kò ń bọ́ mọ́ kó o bá a ṣe súnmọ́ra wa sí nínú ìlú yìí bàbá ti mú balẹ̀ tá a mú wọn àlàbà oníkòkò ọ̀rẹ́ mi pàtàkì èmi ló kàn irọ́ ló pa ìwọ ló máa béèrè ó máa béèrè iye epo tó wà nínú ayé mi ni ìwọ máa máa máa de de faith fún mi ó dájú pé mo wà. nọmba seventy eight. ọ̀nà ẹ̀ jìn gan ó lọ gbọ́ èsùn mọ́ méjì o. yóò lè jẹ́ kí n wọ̀. ẹ kú kalẹ̀. kí ló ṣe é lójú. wọ́n ti nǹkan bẹ́ẹ̀ lójú ni wọ́n ọ̀rọ̀ nǹkan sí ẹ lójú nǹkan fẹ́ sí ẹ lójú kí ló ṣẹlẹ̀. my eyes is pushing me. ibo ló wá dúró sí tó wò tẹ̀lé ẹ débí. olójú ń tì mí ni. ojú tiẹ̀ fúgò àbí fẹ́mi. àlàbò lówó kòkó. èmi àwọn tó dàbí irú tiẹ̀ bá àwọn tó gbé ẹ lọ díẹ̀ kì í ṣojú nìkan ló máa ń tì wọ́n fún mi ẹ̀rù máa ń bà wọ́n ni kẹrẹ rẹ ọjọ́ mi rí o bá bẹ̀rù bí o ó mọ tó bá pàdé ó burúkú wà lára mi jù kí ló ń ṣe bí. mo wà lágọdẹ xbox. mo dáràn ẹ bá ṣọ wà lé ta ni. àràrà ah, ọtí ilé mi wà rà. Goldberg ó ní wọ́n pè ní Goldberg Goldberg má sọ bẹ́ẹ̀ mọ̀ láyé Goldberg náà pé ó. Oh. ìtàfi ni ẹ mọ wẹ́pọ̀ àgbà náà something like this simple. àwọn simple dábàá kan yín. <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ má lálàáfíà o bó ṣe lè wù kó rí ṣe ti gbọ́ ẹ lọ ra tẹ ẹ bá fẹ́ rà tó bá jẹ́ Goldberg ẹ wo bí Goldberg náà láwọn fẹ́ rà ó lè máa wíwù kúwì ń bẹ̀. ẹ kú kà ẹ pẹ̀lẹ́ ẹ kábọ̀ <laughs> gbogbo tó bá fẹ́ rà pátápátá iye tó bá rà pátá gbogbo tó bá rà pátá ẹ kọ sínú owó mi ṣe ti gbọ́ alaba jọ èmi ni mo kọ́ sọ̀rọ̀ alaba èmi mo kọ́kọ́ sọ̀rọ̀ kó o ro tèmi mọ́ mi lára kó o pé wà. ẹ kú kalẹ̀. ẹ pẹ̀lẹ́ mélòó ló rà. ẹ yọkan once. ṣé five friend yẹn náà ló rà fún. ah ìrà fún five friend kì í ṣe five friend boss friend. boss friend. n tiẹ̀ wá ní. ta ló wá bẹ̀rẹ̀ ilé ìfún. bàbá àgbà ló rán mi. <laughs> ọtí ló bá kọ́ra kọ́ra báyìí ọtí tó ń mú mu mu mu tí kò wọ́n fi rí bẹ́ẹ̀ ní èjì tó wà wọ́n dẹ̀ yìí mú ọtí náà lórí ibi tó ń sùn sí yẹn náà ẹ̀ dẹ̀ lè advise wọn <laughs> kò sí wàhálà kò sí ẹ ṣeun and I want to saw you o. ẹ sọ mi. ẹ mo fẹ́ rí yín. mo fẹ́ rí mi. ẹ ìgbà tó bá wù ẹ́ ló lè wá olùwà bá mi lè jẹ́ kó jẹ́ bí aago mẹ́wàá alẹ́ àbí bí aago méjìlá òru. ah èmi ò lè wá lóru o ìgbà tó lúwèé sọ̀rọ̀ bóyá kárí wa lọ́sàn-án àbọ̀wọ́ àárọ̀. kò sí wàhálà gbàkigbà tó bá wẹ̀ ó lè wà láti wá rí mi. àlàó <laughs> olówó kòkó ẹ sáwọn sáìn. pẹ̀lẹ́ gàrí gẹlẹ ẹ ṣé o sí. ẹ kú kalẹ̀. ẹ ṣe alaba mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ. <laughs> Ah, ah ẹ lè sori burúkú ẹjọ tí n bá ti mú go ìtàn ẹ máa sáré bá mi débi kan ọdọ ẹ bí èdèdèrè tó kúrò lẹsìn ẹ rí pé nǹkan sọmọ yìí. fún fẹlẹ ọtọrọ ẹ ni. ìgbà tó ti kọ́kọ́ dé bí ó dàbí pé nǹkan fẹ́ sí lójú ìgbà tí màá wá mọ̀ pé nǹkan ń ṣe rárá dìgbà tó dúró bí tó ń ṣe báyìí ó ṣe rú gbogbo ẹ̀ sókè mo rò pé ẹ̀dọ̀ tó lọ ṣé fìlèkì ló dúró ní àbòlú ayé mi ò nǹkan tó rù sókè bí nǹkan tọ́jú nǹkan sílẹ̀ ni ìtò wá fi bàjẹ́ orí bàtò lọ tó ṣe báyìí. àlàbà ọjà bí báwo ọmọ yín jùfẹ́ sí ọ ni mi gbọ́ ó ń tó ìfẹ́ sí ọ ó ju ìfẹ́ sí ọ ni. ọdẹ èṣí ìfẹ́ fúta ọlọ́mọ gàrí. bó ṣe ń jù sí ọ tó bá pẹ́ wọ náà ń ka mọ́ra tó ẹ gbóhùn ká máa bó ṣe ń jù sí ọ. mo ṣẹ̀ṣẹ̀ rí i pé ọ̀rọ̀ ayé ìtì ẹ gangan kò kà ẹ́ lára. àyọ wo bí nọ́mbà fọ́tì ló wà sílẹ̀ mo ti gbé ọ̀wá sí fọ́tì òun ti padà sí sẹ́kọ̀ọ́ fún ẹ̀ má sọ̀rọ̀ lọ. àlàbà rí nígbà tí mo wo. Ah. ọ̀rọ̀ gbogbo láyé ìpátá lórí owó ni ọ̀rọ̀ olú èbó táwa lórí rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ṣíṣe o bẹ́ẹ̀ mo sọ ọgbọ́dọ̀ jẹ́ ṣíṣe o owó rè. Ah. owó yẹn mẹ́ta nù èrò sì pọ̀ rẹpẹtẹ tí wọ́n fẹ́ lọ ìlú èbò àmọ́ èmi lọ lórí ìlú ìwọ̀n afẹ́ pé ó dò ní o ó dò láwo ká máa dájọ́ fúnra wa tó bá ti lọ yá báyìí ọ̀yà nù bẹ̀rẹ̀ sẹ́ lórí rẹ̀ kó sì dé mọ bí wọ́n bá ṣe ń lọ sí. Ah, ah, eh, balẹ̀ ṣe lórí traveling tẹ ọ̀rá ń sọ yìí nǹkan kékeré ni ó easy gan ṣe rí bí mo ṣe wà bá ti kúrò ń bíbá ìmákọ̀pọ̀ àwọn òyìnbó mi ni ẹ fún mi lórúkọ àwọn tó fẹ́ travel orúkọ ìyàwó orúkọ bàbá orúkọ gbogbo fámìlì wọn lọ́wọ́ kan báyìí lọ́ọ́ máa fún wọn visa ṣẹ́rí tí kì í bá ṣe wípé bó ṣe jẹ́ ni kò yẹ kí n gbowó visa lọ́wọ́ wọn bọ̀ káwọn náà tó bá dé ìlú òyìnbó kan lè mú iṣẹ́ lókùnkùn dúró pé owó yẹn náà easy láti rí do you know I used to live in Germany now I'm back to Nigeria hmm? I've got standard hmm? I've got level. ẹ̀mí ò gbọ́yàn èmi ọgbọ́yàn. nǹkan tí mò ń try láti sọ fún yín ni wípé mo ti padà dé nsìn yìí balẹ̀ hmm? mo dé pẹ̀lú gbogbo pákéjì ni ṣẹ́rí travelling yẹn ó easy gan nǹkan tó lọ́n lè ṣe. ẹ wàá wá tóyìn ẹ bójú bá yẹ júmọ́ jòun ọ̀yẹ́ o olórí ìlú ni mí o kò sí yẹ kí ìlú ó dojú mi tú. láéláé ẹ wá fún aago bó o bá ní ìlú ṣe máa gba ìṣàkólẹ̀ ní ìlú ojo ojo ah, ah. ṣé ojo Sunday Sunday ojo wọn máa pè mí wọn mọ pé Sunday lọ́tọ̀ kó sì bọ̀ lọ́tọ̀. kò sí wàhálà ẹ̀yin méjèèjì bó ṣe léwu kò rí ẹ jẹ́ bá jẹ́ kí wèrè yín upgrade ẹ má lọ síta ká má lọ ẹ̀mí méjèèjì ẹ má lọ. ẹ ẹ ká sùn bá padà padà. Àlàbá kẹ ò lórí torí burúkú máa lọ ká máa lọ pàdé máa lọ wọ́n ní ká máa lọ wọ́n ní kó máa lọ. ẹ kú òbí. <laughs> ẹ máa fún mi ní ìgbà. ẹ máa fún ẹ my friend ma fún mi ní kòkòrò ẹ lọ dúró dèmi lọ dúró dèmi lọ dúró dèmi lọ dúró dèmi lọ dúró dèmi dúró dèmi sínú olórí burúkú olórí ìjọ ọ̀rọ̀ òun ṣe èyí náà ṣì ní ìtọ́jú òjòjò olórí gun gbogbo ẹ̀ náà àtòrí àtẹ̀yìn one tó bá yá àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àìsàn káàkiri gbogbo àdúgbò wọn ni níbo tó mọ̀ ẹ́. You look at me when I'm talking. What's that? You look at me when I'm talking. má fi pa mí bóṣù ẹ̀ náà múnamúnà sí dáadáa. ayé mi dáadé kí ló fẹ́ mú ta ló wà bẹ́ẹ̀ bọ́ síbi. adé ìjókòó bí ló wà bí nǹkan tá a bá fẹ́ látàárọ̀. ẹ má bínú. ìyá yín kọ́. wọ́n jáde. o rí owó ìyá gbọ́n lọ mọ́ràn wọ́n tún ti rìn lẹ́kú òsì kí ló fẹ́ mú. um well if I could get Palmas or Dona or a Berliner Kindle. Berliner Kindle be fine. Or Star Route Lights, the monster. Níjẹ́bẹ̀. No monster. Ìmọ̀ tí ń jẹ́bẹ̀. Ṣé o gbọ́n tó ń wí yóò yẹ? Berliner Flinders. Colombberg. Wọ́n mú ohun tó Okay. Sórí gbogbo nǹkan tó kà lẹ̀ gan. Èmi tí mo fẹ́ sanwó kò yé mi. Palmas. Tí o yé ìwọ sọ èdè tí nǹkan olúkálùkù bá gbọ́. wò kílẹ̀ kílẹ̀ kílẹ̀ ní. goldberg àti mọ́tìlá ni. goldberg tó sọ yìí tó o bá bù sẹ́nu tó o bá bù sẹ́nu wà á ti gbádùn ara ìgbì ó dùn ju fẹ́ńtò ìsòwí ẹ̀ lọ ló bá bu wa. mo bí má jẹ́ fọ́rọ̀ lẹ sọ̀rọ̀ má jẹ́ fọ́rọ̀ lẹ sọ̀rọ̀ dídé tó dé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di kó àfẹ́ra ló tọ̀ àmọ́ lásìkò tó dé yìí owó tí ń bá ohun ẹ̀ ohun ẹ̀ délé padà délé padà go beg tá a sọ yìí nù. Hmm. kó tó di pé òkú òde àṣírí mi ò fi bẹ́ẹ̀ bọ̀ amọ̀gbà tó ti wá lọ̀ tán ah, mo máa ti ní burúkú owó gidi wà ní mo máa ti wá òkè gan máa ní mo ṣetán àti fẹ́ bó ṣe wà. Uh, ojú tó ti mọ ni tẹ́lẹ̀ ò lè mọ ni lóye náà so tọ́mọ̀ ẹ̀kú fẹ́ fẹ́ ni bí mo ṣàṣe orí pé kò ṣe nǹkan kékeré ló jẹ́ kí n ró bí mo ṣe rò so I've travelled out I've gone to Germany now I'm back to Nigeria I've got standard I've got level I've got class I've got height as a matter of fact I've got shape so tó bá wọn ìpò fẹ́fẹ́ mi sìn yìí ó ní láti sàn ṣòkòtò ẹ̀ kó lè dáadáa you know what I'm saying mo gbọ́ ẹ̀pọ́n ló ti fẹ́yàwó méjì ah, lẹ́nu gbàwó sígbà wo ni mo kúrò nílùú tí a sáré méjì tọ̀ntọ̀n. Ah! ìwọ lójú ọlójú ó mọ̀ pé tífẹ̀ bá bòyàn lòdù tán èèyàn rántí ọjọ́ orí èèyàn tó bá jẹ́ tàgbàlagbà ni mo fẹ́ fi wò ló yẹ kí n ti fẹ́ mẹ́sàn. ah, wá kí ló ń sọ ìwé ni tún fèsì òtò mi. ee àìmọ̀ ya àwọn tó ọ̀tọ̀ mi tó ní ìbẹ̀ta ńlé ìbẹ̀ta kì í ṣọmọ ìyàwó ni tó ní ìbẹ̀rẹ̀ pàápàá kọ́mọ lùbọ́ ní bóyá kúkú lọ fẹ́ gbogbo àwọn ìyàwó mẹ́sẹ̀sán yẹn. rárá fi yẹn lẹ̀ mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ tó o bá fẹ́ ló máa sọ fún mi. lọ lé wọn kúrò nílé. wọ́. I can't live with those nuisance. You know I've got class, I've got level, I'm a German trained, you know I've lived in Germany. láì ṣe mi láì rò mí kí n dẹ̀ lé wọn dànù. tó bá bò ó kó fẹ́ fẹ́ mi woman with standard tó ní irú kíláàsì bẹ́ẹ̀ yà lórí láìpẹ́ ó máa lọ lé wọn kúrò lẹ́nu náà ètò ìzẹ̀mí ni kọ́gán ti tó fún ẹ mélòó ló ní ìdí ṣó lè gbẹ́rù mi méjì èmi. kàlẹ́ o <laughs> ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ ọ̀rẹ́ mi. alábó lówó kòkó àtọ̀rẹ́ mi aráàlú èbó ẹ kú kalẹ̀. téèyàn bá ráyé tí ò bá sá tó ń ráyé tó ọ̀sà olúwa ẹ̀ ti kú sórí ìdúró ṣé o mọ̀ pa yé wa. ṣé wọ́n mọ̀ pa yé wa. èmi ò tiẹ̀ bá wí ọmọ ọ̀nà láyé o àmúbáyé ìṣèwà ìta ìṣèwà yìí ní experience táwa ti ní àti fẹ́ fo ṣọ́ọ̀ tó dẹ̀ wà nínú ayé wa mo mọ̀ pé ayé tó sanra wà ayé fàkíà wà ayé ọ̀rọ̀bọ̀ wà ayé pẹ̀lẹ́bẹ́ wà ayé sọ́ọ́rọ́ sọ́pupa. So sọ̀rọ̀ sọ́pupa ayé náà irú ẹ̀ náà wà. ẹ there wasn't ayé. jọ torí ọlọ́run má sọ yìnbó níbi tá a wà yìí o torí tó bá bẹ̀rẹ̀ sí ní sọ yìnbó ẹ kò sígbà tí wọn ò ní sọ pé bóyá wọ gangan gangan wọ láyé ń ṣe àbí bóyá wọ láyé ohun tó bá fẹ́ mú ni kò sọ. yan ẹ eh, goldenberg. ẹ lo mo sọ fún ẹ pé kó o má pè òǹdó ẹ má fọ́gò ẹ lórí oúnjẹ àwẹ̀rẹ̀ wà á máa pè díẹ̀ díẹ̀ ní kò sálàáfíà bẹ́ẹ̀ gbà. ayé mi ò bó dáadáa náà gbogbo wíńdò eyín olúwẹ̀ yìí bí ọba fi sí bẹ́ẹ̀ yọkọ́ bá yọ mẹ́ta lẹ́rọ òbòyọ ẹgbà evansi. nùnú sí sí sí. àmọ́ ẹ dákun ẹ dúró ná nígbà tẹ wá wò sòsò pẹ̀lú bí mo ṣe mo fi àìsísì àti lósìsì mi bá yín sọ̀rọ̀. ẹ ẹ wò mí o ẹ rí mi o ẹ fẹ́ mi o ẹ wù mí o ẹ tiẹ̀ wo bí mo wà you no look my place. ìgbà mi gan bí n bá tiẹ̀ sọ̀rọ̀ gan báyìí ẹ kàn sí pé ìwà relevance mo gbà ah, kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ni àbẹ́ ẹ̀ láìkì mi tó wá jẹ́ pé ọ̀rẹ́ mi lè wá lọ gbélé it's my friend your house. mo bá yín wí. mo ti délẹ̀ ẹ mo fẹ́ mọ̀ náà ni tó o bá ti ṣe tán kò jẹ́ kí n mọ̀ pé o ti délẹ̀ o màá lè mọ ibi tí màá ti fọ́ mi. <laughs> wọ́n wí fún ìtàn wọ́n ní ẹyẹ ṣòṣì mọ̀ wọ́n sọ fún ìtàn wọ́n ní ẹyẹ ṣòṣì kẹ̀ wọ́n lẹ́ni bá ṣòṣì ara rẹ̀ ló wà o. ṣé pé ẹ ti ṣe èrè ṣé ẹ rí pé orí yín ò pé ṣé pé láti jẹ́ ìlóòótọ́ lóòótọ́ ìwọ fojú bẹ́ mi sọ̀rọ̀ lóòótọ́ bọ́lọ́ ṣe kí àwa tó nínú ìlú yìí tá a jó ní kòkò tọ́lọ́ndẹ̀ fún wa lówó èsùn tá a rí o kò sun tá a rí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sórí burúkú àti ìranù náà tẹ́ ẹ̀ ṣẹ́jú káàkiri hmm? pẹ̀lú òyìnbó bú òyìnbó òfò tẹ́ ẹ̀ ń fọ́ káàkiri ìlú náà ṣé gbogbo ẹ̀ láàrin ni tó jẹ́ pé gbogbo ICC àbíkílẹ̀ fi àti nófìfì dẹ̀ sọ iná ó lè fi dànù lu ìrú ẹ̀tún fẹ́ rán aṣẹ́jú sírú àwa èmi ò rójú o. bẹ́ẹ̀ ni o tó bá wà mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ò ń ṣẹ́jú sí mi ó dẹ̀ fẹ́ kí n rójú ẹ má lójú máa ṣọ́ mi ìjọ́ tí n bá ti wọ balùwẹ̀ ìwọ sáré wọnú lé kó wá bọ́rẹ̀ sí òhò abógbọ́ kí gbogbo àwọn òbejì kó wà ń bẹ̀ má bá ṣe kùn powder kó kùn on powder kójú mi lè wọ̀ ohun tó lè fi ṣẹ́jú sí mi nìyẹn àmọ́ kó má ṣẹ́jú mi ní wojú kó má mi ẹsẹ̀ mi ní rí irú yín wá èmi ti lẹ́ni tí mi máa fẹ́ gbogbo àwọn olórí burúkú oníranù mi ò dòṣìmọ̀ mo ti lé wọn dànù ẹni tó travel wà látòdì ń dé ọ̀nà jẹ́jẹ́ ṣé mi fún ara mi náà mi ò fẹ́ ráfù ni ẹ ṣé mi ò fẹ́ ráfù ni kò sẹ́ni tí ò kì í wọ́rí rè orí ilé lèmi fún ara mi wà bísínẹ́sì tí mò ń ṣe ìyẹn kòkò tèmi ń ṣe èmi náà fẹ́ kó lọ síbi gíga mo dẹ̀ ti rẹ́ni tó máa gbé mi lọ bí gíga màá máa jókòó ti rú yín ẹ̀yin oníranu onídọ̀tí yálàyàlà ẹ̀ ó lóun ṣẹ́jú ojú kọ́ ló ń ṣe ìdí ló ń ṣe kó jẹ́ ìṣẹ́dì sí mi kò lè wọlé màmá bá mi sọ̀rọ̀ dáradára ṣé bàbá ẹni fásfọ̀t ṣé wọ́n fúnra ẹni fásfọ̀t ẹbí yín kọ̀ọ̀kan ní fásfọ̀t ọmọ tó ti ṣetán láti gba fásfọ̀t fún mi pé kí n dẹ̀ kúrò nílùú ìká máa lọ màá máa bá rú yín tò ọlọ́run ò ní jẹ́. gbogbo ọdún tó ń ṣẹ́ sí mi tó o bá ká wáípà ojú ẹ̀ kó lẹ̀ ó máa padà fọ̀ dànù ni o kò ní di kó ta ká o mo bá ta sẹ́yìn ògiri tó ta sínú àtàpadà sí ẹ torí òun náà lẹ́lẹ́dà abóògbọ̀ ó rí wọn ẹ lọ báyìí ẹ rìn báyìí ẹ wòran gbogbo nǹkan tó ní náà ló ti yẹ expire wọn á ti sin dì wọn á ti sin àyà wọn á ti sin gbogbo ẹ̀gbẹ́rẹ́ olúwa dẹnubọ abẹ́ẹ̀ sì ní wúkọ́ òjijì á ọ̀dẹ̀ Eh, sólùwò tó wá ní first kg tó báyìí àbí first kg ká mọ̀ ju eléyìí lọ ah, I do what I know I do what I know. Zuruhu! Zuruhu! Ẹ má pè bí Faruku. Zuruhu! Zuruhu! Ẹ má pè bí Faruku. Zuruhu! Zuruhu! Zuruhu yẹn ó túmọ̀ sí kẹ̀sùn ẹ̀yìn. Kẹ̀sùn ẹ̀yìn. Wá tẹ̀ wá tẹ̀. ẹ mà ní tẹ̀ wá tẹ̀. wá tẹ̀. ta ló lè sọ túmọ̀ wá tẹ̀ fún mi ẹ ìwòsàn ìwòsàn. kéèyàn tẹ̀bà rẹ ni sọ̀rọ̀. irọ́ kéèyàn lóṣù ni wá tẹ̀ wá tẹ̀ sórí dọ́kọ̀ sórí bọ́rọ̀ bá ṣe lọ ní kí ẹ ṣe máa fi fílì ń gbé wá tẹ̀ wá tẹ̀ ẹ̀ ọ́ túmọ̀ sí kẹ́ ẹ dúró wọ́n á tẹ̀ kẹ́ ẹ dúró ṣé ní gbogbo àwọn kinní yìí ó ti fi ń falẹ̀ ju kẹ́ ẹ tó bá ti ní kẹ́ ẹ wá tẹ̀ ẹ dúró ni. catastrophe. catastrophe. catastrophe. catastrophe. ṣé ní kinní gan ẹ ti slow lórí ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ kinní ti pẹ́ náà a ti wà lẹ́nu kíní o ti pẹ́ gan by this time ó yẹ kẹ́ ti máa bá àwọn òbí yín sọ German báyìí kí wọ́n kẹ́ délé báyìí kẹ́ sọ fẹ́ pé zuruku káwọn òbí yín kan dúró báyìí pé àwọn ọmọ mi ló ń sèbó yìí ṣé ẹ fẹ́ lọ sínú òyìnbó ni. abẹ́lò ṣé ẹ bá ti délé ẹ bá àwọn òbí yín sọ German german tí mo ti kọ yín látijọ́ ìnìkẹ́ ẹ máa bá wọn sọ táwọn náà bá ti ń gbé wọ́n ti rí pé ẹ ti ń fọ àwọn ohun tí òun pa láti bí báyìí ó ti yé yín wọ́n lè kówó wá ká lè fi ṣe travelling fún abẹ́ ìfẹ́ lọ mọ́ ni. inú ẹ̀gbọ́n wọn kì í ní kí akẹ́ kówó wá ẹ bá ti kówó wá sí ẹ máa ṣe travelling fún yín ẹ máa lọ ṣe wá rí léyìí ẹ máa pè níjà tí Jésù bá ń bọ̀ Jésù ń tà Jésù ń tà ẹ̀yọ́ mọ̀ ẹ̀ ti mọ̀ ẹ̀ bá mi ẹ wá máa bọ̀ ẹ máa bọ̀ ẹ̀yin mo wá rí màá lórí ọ̀rọ̀ ìlú òyìnbó yìí tó yàn ọmọ yín tó dé láti Germany mo fẹ́ kó ràn mí lọ́wọ́ láti bá mi ṣe àwọn ìwé téèyàn máa fi ń ah, <laughs> ìyẹn gógó ló ya lọ́wọ́ jù láyé tí mi ìbá ní parọ́ màá ti ka mí ní méjì mẹ́ẹ̀ẹ́dógún bíi fọ́tì bíi tààtì nílùú mi àti ní ìta wọn ti lọ lọ lọ lọ ń ṣe tó dé yìí ah, ń ṣe ọlọ́run fún ṣe gan-an àmọ́ ṣe lówó lọ́wọ́ tẹ máa fi lọ. àmọ́ ní two hundred thousand. two hundred thousand yóò lè lọ. rárá àti ilé àti ìta àtọ̀nà mo ti gba papọ̀ two hundred. ẹ ẹ lè rí bíi fifty thousand sórí ẹ. ẹ wá jẹ two fifty. àsọ ah, fọmọ ni. màá tọ́ ẹ̀yìn báwọn ẹ̀gbọ́n mi sọ̀rọ̀. kẹ má yẹ kó pẹ́ o torí títí ó pẹ́ jù bóyá nísinsìnyí sáà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á padà. àmọ́ wákùnrin ẹ̀sìn máa yóò ṣe á fún ṣe ẹlẹ́dàá yín àgbà. o fẹ́ lọ lóyìnbó ni tó bá yá bí atọ́mọ mi bá tiẹ̀ ń lo kémi náà kúkú wá bí n ṣe máa lọ yẹn kó kú bọ́ọ̀dì sọ̀hún. bí mo ṣe dọ́lẹ̀kùn tó múnà mọ́ ní kí sáré bọ́ taṣọ tí ń jáde mo ti ń jáde ibi kòkó ní wọn ní láti gbé kòkó dé lé ni. ẹ ẹ wàá níjẹun kó tó lọ ni. oúnjẹ báwo fóúnjẹ ń dè àní má dé lé ni. wà wà wà kó tó lọ ìròyìn ayọ̀ ti wà o ẹni tó ń bá wa ṣe visa ló pè mí báyìí pé àwọn pípọ̀ òun lọ́rọ̀ kan tó ń fẹ́ bá mi sọ mo ní pé kí n já ìsinú. ètí tí ìṣe tó bá fẹ́ ra fúlà tó bá rí bó ti ṣe sọ fáwọn èèyàn tó tó bá rádúró ròyìn tí mo ti rò fáwọn èèyàn. òbí gbogbo nǹkan tó bá fẹ́ rà kó jẹ́ kí n mọ èmi ti ń ra àwọn tèmi lẹ́ o àbókò wọn lòtútù máa ń mú lọ́hùn mo dẹ̀ ti ra àwọn aṣọ jọ. Ah, ṣùwárí nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé ó ní pa máa sáré ní ìdìbò six hundred thousand naira péré. ní ìgbà yóò bá mọ́ ni èlò ló ń jẹ́ bẹ́ẹ̀. six hundred thousand naira péré. kí ló ń pè é gan-an six hundred thousand naira lẹ́yìn one million naira tí mo ti fún wọn ibo là ń lọ. one million wọn ṣé mo yẹ táwọn míì tó ń gbà láti ṣèlú òyìnbó ni àwọn míì gba ten million gba fifteen million gbogbo iye owó kékeré ló gbà lọ́wọ́ wa ṣé kò mọ iye ọ̀run téèyàn máa kọ̀ kéèyàn tó dé ìlú òyìnbó ni kò ń ṣọ̀run kékeré. ọ̀run kìíní ọ̀run kejì ọ̀run kẹta ọ̀run yẹn pọ̀ ṣùgbọ́n àwọn orin tó máa rìn yẹn máa pọ̀ gbogbo yìí gan-an owó tó ń gbà lọ́wọ́ wa yóò pọ̀. ẹ̀ṣọ́ wọ ọ̀run kọ̀ọ̀kan wá ní. owó ọ̀run kan bó ṣe ń ṣe nìyẹn. ṣé wọ́n mílíọ̀nù tí wọ́n kọ́ fún yẹn ṣó wọ ọ̀run kan ni. ọmọ kò ṣórí gbogbo owó tó ti sọ láti ìjọ yìí àti lè tó ṣe máa sọ tá a bá fi lè délùú òyìnbó yẹn. láàrin three days ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta ni mo sọ fún ẹ tó bá rí ìlọ́po ẹ̀ padà àwọn òyìnbó fẹ́ràn kókó gan-an láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kókó ní àfibẹ́ aláfiṣe wọ́n lè jẹ kókó kú ọjọ́ mẹ́ta. láàrin ọjọ́ mẹ́ta. láàrin ọjọ́ mẹ́ta bá pa owó yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ kò sí wàhálà wàá mọ̀ nǹkan tí màá rò kíkà ṣe. torí mi ò fẹ́ kó o tún dà mí láàmú rárá èmi ò pé jẹ́ kí n fún ẹ seven hundred thousand àbò gbọ̀ wà á lọ fi hundred thousand tó kù kẹ́ fi ṣe gbogbo nǹkan tó bá wà mẹ́ ẹ ti gbọ́ tòtò ọ̀lọ́ jọ má bí má bí mọ́. ẹ wá wá má tí lọ honda seven hundred thousand yẹn dà. máa kó wá ṣe bíbàdàn ni mò ń lọ ìmọ̀ apá gbogbo owó ìpapọ̀ ni màá tó kò fún ẹ. ajá wa bùgbà jẹ o ti yẹ kí ló dé. mo fẹ́ kó sáré já mi jẹ́ kí n tó máa lọ ní àsìkò tí lọ. Ah, nǹkan tí mò ń sọ fún ẹ rèé báwo la fẹ́ fún wa visa pẹ̀lú bó ṣe ń ṣe yìí. ó máa ní láti ṣe bí àwọn olóyìnbó ṣe ń ṣe. sọ́mà wa máa wò wà nù lé bá fẹ́ já wa wá jẹ́ yìí. mi ti fọnu mi ti ṣe kókó fẹ́ ṣá mi lẹ́nu jẹ ẹnu ìsẹ́nu yìí. ó máa dùn burúkú owó ìjẹba nọ rí. Ah, irọ́ sórí máa gbé you know I live in Germany I've got standard at got level. No. Oh. You know what I'm saying? Oh, yeah, yeah. So o ní láti máa bí bá ṣe ń kó ẹ ló boy. kó máa gbọ́ èmi nìkan náà ni mo lè bẹ́tà yìí ẹ̀ ní sùúrù ọ̀dà ṣàjẹ́ lámi tán kó wá máa lọ lóyìnbó. a ní lọ́bì kankan tó bá ti jẹ mí tán báyìí kí ló ń kó ẹ lójú báyìí. ọ̀gá o o fúra mi ìdùnnú pé tí mo bá padà jẹ máa padà ṣàrà wájú. a kí ló ń ṣàjẹ máa ṣá ẹ pa wà sàmì pa màá lá ẹ pa ǹjẹ́ kí sáré lọ sí Ìbàdàn kí lọ báwọn eh, onípò pọ̀ adé pa gbogbo ẹ̀ papọ̀ ọ̀rọ̀ owó yẹn náà ní báyìí kò sí wàhálà ó ti yé ẹ nígbà díẹ̀ máa ṣa gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ ó ti yé ẹ ọ̀rọ̀ owó yẹn náà ní kò sáré lọ seven hundred thousand ọ̀rọ̀ seven hundred thousand yẹn ó ṣe kó má bò bí báyìí bí wọn náà ló ní kí ló wà bí. àwọn òyìnbó ayé ni wọ́n má pẹ́ o. That's the end of today's class. As you all knew before, everybody of you gone home. Bẹ́ẹ̀ bá ń bọ̀ lọ́la, you have to all came with one thousand naira. Ah owó kínú. láì fi pa fẹ́ dá bísínẹ́sì ilẹ̀. owó ẹ̀kọ́ sàn sẹ́ẹ̀ lọ mọ́. ìtumọ̀ rẹ̀ ni pé ẹ lọ ọmọ ọba aládé ẹ lọ ọmọ ọba onídàmọ́ǹdì ẹ wàá lọ wine and die pẹ̀lọ́ba. Ah, for this informative analysis of a good explosion ring ẹ mọ owó yín wá lọ́la bẹ́ẹ̀ bá ti ń tomorrow is the die day ọ̀la ni ẹ le mú wá mọ bẹ́ẹ̀ bá ti mú wá ẹ̀ nílò ẹ̀kọ́ sàn gbogbo ilẹ̀ sì bàlágà ẹ̀ mú wá is there any question nia ṣé béèrè wà Eh, dìde. ẹ ansi Awa méjèèjì àwa ara wa ẹ lọ dúró bẹ́ẹ̀ ń. ẹ̀yin yòókù ẹ fi kwẹsán ní àyín pamọ́ dọ̀la bye bye see ya tomorrow. see you see you see you. ẹ máa mọ kọrin lọlé. wíyá sórí darí sí fọrẹ ẹ̀fà ó sórí darí sí fọrẹ ẹ̀fà sórí darí sí fọrẹ ẹ̀fà. ẹ kú sẹ́mà àǹtí ń ta fẹ́ rí yín fún òǹlẹ̀ èmi fẹ́ gba ìyọ̀ǹda pé mo fẹ́ máa lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yín tí ń kọ́ Jámánì òun ni mo fẹ́ sọ ma. sẹ́ẹ̀rì ẹ̀gbọ́n tèmi ló lóun fẹ́ máa lọ bẹ̀ ó ní èdè Jámánì wò òun òun fẹ́ lọ máa òun lèmi fi wá ní kí n wá tọrọ ààyè lọ́wọ́ yín bóyá ẹ jẹ bóyá ẹ gbà láàyè mú un lọ bẹ̀ èmi ò lọ́ ń tèmi. ìyọ̀ǹda lèmi fẹ́. You are telling me now you want to left Auntie Bola, Koshin and tutorial for ọmọ Germany today my friendship ìyọ̀ǹda lèmi fẹ́ yín mọ́ wálẹ̀ kankan. èmi ò lọ tèmi ẹ̀gbọ́n tèmi ló lòún fẹ́ lọ́bẹ̀. Eh, there is no problematization no problem if you want to went i don't have any problem. say so for it inadequate and excellency the fertilization you brought one thousand tomorrow. Ah, ah, amuwa amuwa you brought one thousand you pay you can gone fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà orí yín kú you don't answer class in the questions any questions in class you don't answer you are free. àtiwọ́ náà you can go now ah, in fact goodness forever tẹ bá ti mú yín wá kò sí wàhálà. ẹ ṣe ma ẹ ṣe kò ń gbà. ẹ mọ̀jà àtàrà wa o ọmọ tí wọ́n ń pè ní bọ́lá òun ọlọ́pọlọ gidi ni o orí rẹ̀ sì pé ṣé ẹ rí tó lẹ́sìn tó gbé kalẹ̀ nínú yìí tí ń àwọn ọmọ ẹ mẹ́jọ ọmọ kankan nínú yóò sùn lé mẹ́ẹ̀ẹ́dẹ́ wọn lọ bẹ́ẹ̀. béèyàn bá bí ọmọ náà tí ọmọ ọba gbọ́ gẹ̀ẹ́sì tí ò lè ṣe èbó tọ́mọ o ọmọ tèmi gan ni inú òkun ọ̀nà tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀ tí wọ́n sì hmm. Hmm. n ẹ ẹ ti kó yé wa ní ìsìn pé gbogbo wa láti kó ọmọ wa ká kó wọn sílé ìwé torí ẹni tí ọba tọmọ kì í jèrè ọmọ àbí ń tẹ ń tẹ sọ náà kan. òbí ni òótọ́ ń tọ́ ni eh, eh. kéèyàn tọmọ lórí gbogbo nǹkan. ṣé wàá rí ìtẹ́wàá ṣe fún wa ni pé ẹ mọ̀jẹ̀ ọjà wa olóyè nìkan lẹ́ẹ̀ bá sọ ṣé mo pàwọn aráàlú yìí máa ń gbọ́ ọ̀rọ̀ sí yín lẹ́nu dáadáa hmm. ẹ jẹ́ á pe gbogbo aráàlú jọ ntọ́mọ yìí ṣe yìí ara rẹ̀ kọ́ ló fi ṣe lóore o àwa ló fi ṣe lóore ká mọ rírì rẹ̀ ni o baálẹ̀ ká mọ rírì àbí n tí mò ń sọ gangan ni baálẹ̀ sọ lẹ́nu educator is a nonsense fún àwa tá a ti lo èkórí tá a ti bá àwọn ilé ìbò ṣiṣẹ́ pọ̀ àmọ́ pé e, educator is a nonsense ìwé ṣe pàtàkì ìwọ wo ohun tó jábọ́ látẹnu baálẹ̀ òun tán fún alámúlẹ́sàn pé ká pín káàkiri gbogbo àdúgbò ká bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn èèyàn pé kán wá wá fún ẹ̀kọ́ àgbà wọn nǹkan pàtàkì ni o irú ọjọ́ alẹ́ tí ẹ̀ ń sìn tó o bá ilé jẹ́ kọ́mọ rẹ kàwé ọjọ́ alẹ́ rẹ ti dá. wàhálà orí rẹ ò pé. kílẹ̀ rí. ó jèrè ẹ̀yìn bó o lọ sí sòyìnbó rẹ kan. educator. educator. educator is a nonsense ìwé pàtàkì ló dé. yes gbanumọ education education education education ẹ ẹ ẹ balẹ̀ ọ̀dà èwo tó ní amúnésẹ̀ tó lóhun tó lóhun gbè fún yín balẹ̀. ẹ má pín dọ́dọ̀ tèmi ẹ̀yẹ́ pín kí. irọ́ wọn ò ní pa amúnésẹ̀ dọ́dọ̀ tèmi ọmọ tí wọ́n pè lámúnésẹ̀ ni. ìtàwọn dandandan fi ń pa àwọn èèyàn káàkiri ìní ni ìwọ ní kí wọ́n máa pín káàkiri. ẹ jẹ́ kí àwọn yẹn ọkà wò ọmọ mi ó kà wò ẹ jẹ́ mi ọkà wò ìwọ̀n bá ti ń kà yìí. tí wọ́n bá ti pọ̀ gan lọ́dọ̀ bọ́lá inú bọ́lá gan ó dùn yọjà amọ́sẹ́. ẹ ṣá jẹ́ kí ó jẹ́ ṣe pé àwọn aráàlú. bí ìbá ṣe ń bí yín bẹ́ẹ̀ bá ṣe ń tètè dà mí lóhùn sí òun la ò ṣe ní pẹ́ nínú ìpàdé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ǹjẹ́ kankan wà nínú yín láti ìgbà tí mo ti fẹ́ yín tó béèrè nǹkan kan lọ́wọ́ mi tí mi ò ṣe é àbí tí mo fi ìyà kankan àbí mo fi nǹkan kan dùn rí. kò sí lọ́dọ̀ tèmi kò sí o. kò sí kọ́lẹ̀ má fi dá mi lóhùn tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ là ká yín ìwà ń bẹ gbogbo ara tó fàpàdé náà rẹ̀ ẹ dáhùn lẹ́yọ kọ̀ọ̀kan ṣé mo fi ìyà jẹ rí àbí mo fi nǹkan dùn ẹ̀ rí. ẹ fìyà jẹ mí o ẹ ti rájí. mo ti rájí ṣubú lọ́dọ̀ tiẹ̀ ẹ̀yin ń kọ́ ò ṣe pélé kúke. ọ̀rọ̀ tèmi kò sí o. mo ti bọ́ ẹ̀ yó gbogbo ọ̀fun ẹ ti dílù o ò mọ bó ṣe lè pè rárá mọ́ àbórí <laughs> ẹ wo ọmọ ìyọ lóge ọjọ́ ìwọ náà ti dé kó o ti ń pọn nǹkan lábẹ kò sí wàhálà iṣẹ́ kòkò ni mo ṣe olóde mọ̀ mi mọ́ òun ni mo fi bọ́ yín ni mo dẹ̀ fi bọ́ àwọn èèyàn náà káàkiri káàkiri èmi náà fẹ́ dúró sójú kan mo fẹ́ jà ju bí mo ṣe wà lọ mo ti gbìyànjú láti jẹ́ kélé ìṣẹ̀lẹ̀ àmọ́ lọ́n taari èèyàn kan sí mi èèyàn tó lọ́n dẹ̀ taari sí mi gbogbo tó ń gbìyànjú ẹ̀ ni pé ká kúrò nínú òdo yìí ká lọ sókè òkun kí iṣẹ́ yìí lè ṣe kí ni kó lè gbẹ̀rẹ̀ gẹ̀jìgẹ̀. Hm. ilé tá a wà nínú ẹ̀ yìí òun la fẹ́ fi ṣe ọ́fíìsì kò dẹ̀ ṣeé ṣe ká fi bí ṣe ọ́fíìsì kẹ́yìn gbẹrẹmú gbẹ̀ndẹ́mu yìí kẹ́ wà níbí kẹ́ máa bá ìjókòó pẹ̀lú wa nínú ọ́fíìsì nípa ìdí èyí ẹ máa fún mi láàyè. Ah nínú ilé yìí. pẹ̀lú gbogbo eléyìí náà. Hmm, rádaràda mo rò kò rí ẹ bàjẹ́ tá ó fi ká èmi ló ṣe báyìí sí gbogbo eléyìí náà kí ló kó sáyà. kíní yìí náà ni. odindi ọdún mẹ́sàn-án òun ni tájù fi wúkọ́ ìyẹn first born tiẹ̀ lórí nǹkan tó mú un láyé ẹni. ìbẹ́yìn náà mú. ìgbà tí kinní ẹ di aṣálẹ̀ òun mo mú o kì í ṣe ìgbà tó lómi o tó bá jẹ́ gbà tó lómi ní àgbàlagbà náà máa fẹ́ wú kọ́kú o. aṣọ àmọ́ bẹ́ẹ̀ náà ṣe mu tẹ́ẹ̀kì ń gbẹ́nu. gbẹ́nu òsì kan gbẹ́nu òsì sọ ìjọ kí náà mú aṣẹ́wó. ìyẹn lẹ̀ ẹ jọ ṣé tí lóun bì kan tó fi ń pé àwa yìí a lè tún àyè yìí ṣe tó máa fi lọ síwájú ni. owó yìí ò fònà mọ́ owó tí wọ́n gbó ládùúrú bá ṣe náwó sí tó kìíní tó tẹ̀ padà etí tó ti ń dùn ẹ̀ àbí ó gbọ́gbó tí mò ń sọ látàrọ̀ boys quarter Eh? tẹ́ẹ̀ máa gbé mo ti àrèǹgì ẹ̀lẹ̀. àwa boys quarter. ibẹ̀ lẹ máa padà gbẹ̀yìn sí i hmm. àṣẹ́dẹ̀ ti gún ọ̀rọ̀ tí mo eh, eh. sọ èmi ni mo sọ èmi ni mo fàṣẹ sí i ẹni bá wá nímọ̀ràn àbò ní nǹkan mi tó fẹ́ sọ kó lọ pé mọ̀lẹ́bí ẹ̀ wá kẹ́ẹ̀jọ wá bá mi sọ bí déètì tẹ máa kúrò bí màá sọ fún yín lóru èlò. ní kíákíá tún ni. káì. mi ò níbi kankan lọ níbi kankan. ah ọ̀rẹ́ mi kò easy o kéèyàn máa ṣiṣẹ́ tíṣà mo ti fẹ́ fún fẹ́ fún fẹ́ fún fẹ́ mo ti pariwo zuru zuru zuru àwọn ọmọ ìláwọn ò zuru ó ti sú mi o báwo ni wọ́n tó wá ń ṣe látọ̀dún yìí báwo ló ṣe ń ṣe tí ìfun ẹ̀ ìfun ẹ̀ ò tí ì já dànù. Ah. see so many times you have to learn it how to interrogated, flabbergasted insurrogated them to let them communicated in annoyance of flabbergasted situation. ah ayé àwọn èèyàn má ti bàjẹ́ gan lu yìí o nígbà téèyàn bá lè máa kọ́rọ̀ àwọn ìbò burúkú báyìí tó tún gbowó lé e lórí ọ̀rẹ́ mi a lè tó rẹ ní bá nìkan má tó rẹ ní bá sọ̀rọ̀ òyìnbó burúkú ló ń sọ o àwọn òyìnbó tó ń sọ ò dáa o wàláhì àwọn òyìnbó tó ń sọ yìí ò dáa ó lè jẹ́ kí wọ́n mú ẹ̀ lépè burúkú o. kò sí wàhálà ẹ̀bọ̀ mi nǹkan téèyàn bá kọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ is inside and imbusu yẹn o ní láti fáwọn èèyàn kọ́ lè aṣọ aláìsí ẹ̀ kí tó jẹ́ ń wá ṣe bó mu alaba. alaba kí ló ṣe. ṣé ẹ ti ń fẹ́ra àbẹ́ ẹ ti fẹ́ra. èmi falaba you know I used to live in Germany now I'm back to Nigeria with my standard, yeah, standard. and my level. Yeah, standard. you know irú alaba yẹn náà àánú. Eh, standard ó mú un kún. see what I'm speaking sọ̀rọ̀ àlàbà sórí tá a bá ní ká lọ sí definalization rẹ̀ àlàbà olórí ibú mọ́kànlá tí ò ṣe pé mẹ́ta ni eh, three unfortunate person that cannot be subtracted into three. mọ̀fẹ́ kìí ṣe ikú re sórí bọ́ọ̀bà fẹ́yàn pò ó kérajà bọ́yọ̀ òkè òkun tó ti wá lọ́hùn ọmọ pé bó ṣe wọlé ló fẹ́ ṣe mí. mo fẹ́ ṣe lóore. ìwọ tó wo sùsù tó ní lọ mọ́wọ́ wá ó ràn mí lọ ìlú èbò sẹ́mi náà wá lè wo sùsù kí n jẹ́ ògbé egun eléegun alábẹ́ ṣe kúure kò dáa ìyàwó méjì ló ní kè é tọ́jú wọn ìmí inú wọn báyìí ń gbà wọ́n ni àwọn ìbáyìí ni mo fi ń sọ̀sọ̀ kó o sì mọ̀ lọ́ọ́ kó ọwọ́ ọlọ́wọ́ ni mo ní sọ fún ọ I spoke for you. ah mi ti ẹ lè fẹ́ you know in Germany where I come from I used to live in Germany now I'm back to Nigeria we've got standard and we've got level and I've got height I've got position so irú àlàbà yẹn ah ó kéré ó kéré but mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún advice tó fún mi àmọ́ ká padà sọ́rọ̀ òyìnbó yìí òyìnbó burúkú iná ló ṣe ń sọ náà àwọn òyìnbó tó ń sọ yìí ó rùn mí nu òyìnbó tó ń sọ yìí ò dáa kò dáa. kò burú ọ̀rẹ́ mi ká mọ́ fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ bó wà ní báyìí. travelling. tìrú èbó tó mú un lọ. máa ṣe fún ẹ náà o mẹ́pọ̀ ọ̀rẹ́ mi àti kékeré ni ẹ mo need láti help ẹ máa ṣe travelling fún ẹ sọrí bí mo ṣe wà yìí eh. bí n bá sùn bá ìlú ìbò mò ń rí bí mo bá ń jẹun báyìí so sọ pé mi gangan fúnra mi kò lè difficulties fún mi because when I get there I spoken for them. Ah, kó tó lọ náà wàá ṣe kọ́kọ́ reduce òyìnbó ẹ̀ wàá tó àwọn òyìnbó ẹ̀ ṣe náà àwọn òyìnbó gan-an ò ní fẹ́ fún ẹ visa pẹ̀lú àwọn òyìnbó. <laughs> ọ̀rẹ́ mi wàá ṣe travelling fún ẹ wàá máa fò lókèlókè báyìí ni wàá rò pé o lẹ́yẹ wàá fò kiri wọ́n tó ṣe wàá fò kù máa ṣe gbogbo olú òyìnbó pátápátá ni máa ṣe gbogbo papọ̀ báyìí àwọn òyìnbó rò pé o gbẹ̀yẹ ni ah! wàá máa fò lókè báyìí ni tí n bá máa parí pẹ̀lú ayé ọ̀rẹ́ mi àwọn ìbò burúkú tó ń sọ yìí you know ayé tiwọ́gbọ́n á zùrù ayé á zùrù. mọ̀jà ayé mi ó rúkú mọ̀jà rúkú. ayé ò lè rúkú ó máa zùrù mo ti ń pẹ́ láwọn èdè yẹn bẹ́ẹ̀ yẹn. baálẹ̀ hmm? ọkọ ìlú ojú ò ní ti yín o ìlú yóò ní bàjẹ́ lójú yín o ṣe é rí èmi lọ ìlú òyìnbó mọ́ o three hundred thousand tí mo kó fún Tóyìn àbíkílẹ̀ pé kábíyèsí ẹ bá ń gba owó mi torí ìdá ọ̀ràn tó le ọ̀ràn ọ̀ràn tápá ìlú yìí ò ní ká rárá ìyínpa tó yìn ah! ìyínpa bàbá tó yìn ìyínpa ìyá tó yìn gbogbo ewúrẹ́ wà nílẹ̀ tó yìn ń pa. kí ló dé. bágùtàn wà nílẹ̀ tó yìn ń pa nígbà tí n bá ń pààyàn bí àwọn olórí burúkú kan ṣe ń pààyàn káàkiri. ẹ ẹ má ṣe hàn rárá sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn bẹ́ẹ̀ mi gan-an. ẹ mi bí n ti wà yìí kéèyàn worú mi ṣùṣù bí ìgbà téèyàn gba ọ̀pá lọ́wọ́ afọ́jú ẹ sì ń gbọ́ táwọn olórin ayé ń kọrin bẹ́ẹ̀ bá rárọ tí ń bọ̀ ẹ máa fún lówó. ẹ ohun gbogbo tó bá wù ló lè ṣẹlẹ̀ sóhun torí tó fi yẹ kí wọ́n lọ lọ wà lọ. èmi kò sọ ọmọ ní. sọlọ máa tọrọ owó ìlú òyìnbó. ọmọ mi mo torí rẹ sí. ọ̀dà lọ ìlú òyìnbó máa bí. ọmọ rẹ ọmọ tẹ ọmọ tẹ náà lọ lóyìnbó. ọmọ mi ò lọmọ. balẹ̀ ń lọ lóyìnbó mọ́ ọmọ rẹ náà lọ lóyìnbó mọ́ ẹ wá bá wa gba owó yìí láàrin òní sọ́túnla. sọ́wọ́ ìkọjá three hundred thousand ni. èmi náà lówó ń bẹ́ẹ̀. balẹ̀ ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ sí i àṣejù yín pọ̀ àṣejù yín pọ̀ gan-an kí ni tẹ̀ wá kí bí ìgbà tó fi yẹn jọba títí wọn wà wúre pé òun fẹ́ tún jẹ nǹkan mi sẹfẹ́ di lẹ́dùnmarè ni. Ah, baálẹ̀ ọ̀nà tó wọ́n ń gbà wọlé fẹ́ yẹn pọ̀. ṣé mo nílé epo ni. tẹ́ ẹ bá mọ ibi tí mo ti rí owó three hundred thousand tẹ́ ẹ bá mọ ẹ mọ̀ pé tí n bá pa gbogbo ìlú yìí gan ọlọ́run lè bínú sí i. Eh, ọ̀dà ẹ fọkànbalẹ̀ ṣé ẹ rí ìlú èbó tá a sọ yìí sí èmi náà lọ ìlú èbó ma. àtàwọn àtẹ̀yìn ń ṣe àlọ́dún yìí. ayi àwa náà èmi náà lọ mọ. òtítọ́ ẹ jábọ̀ ọ̀tún bá wọn ọmọ tẹ̀ náà lọ mọ́ èmi náà lọ mọ́ baálẹ̀ náà lọ mọ́ àfi gbogbo òṣogbo owó ọjà ni. èso àmọ́. láti jẹta ìwọ ọmọbìnrin switch off náà ló ṣe ń sọ láti ọlọ́mọ máa jẹ́ kí n wo one chance láyé mi o ọlọ́mọ máa jẹ́ kí n wo one chance láyé mi from fry pan to fire láti jẹta ok àmọ́ pè é pa ni madam tó sọ switch off ẹ ti yá sọ fún ní fóònù kó tètè àgbé kọlù ẹ má má pè yín lọ ní o switch off hmm. ah n ó dẹ̀ kó mo ti jẹ gbèsè báyìí ah èmi go from it for one chance obviously n fura mi náà one spoon. ọkọ kó wà. ọkọ mi ọkọ mi oníkòkò. ìgbà wo là ń lọ lóyìnbó. ìlú òyìnbó ìlú àwọn òyìnbó ẹ a máa lọ ní ọ̀túnla ṣe rí bọ̀bọ́ yẹn náà ni mo ṣe ẹ̀kọ́ ti tán tí mo bá sọ̀rọ̀ lórí fóònù tán sí yìí ó lóun mú visa yẹn bọ̀ lọ́la so mo sì fẹ́ sọ fún yín pé tó bá dọ̀la o kẹwàá ńlé tó máa mú ròyìn ayọ̀ yẹn wá kó lè jọba wa lákọ ó ti yẹ yẹn kàn rí pé ìlú òyìnbó rè ìlú òyìnbó rè kákọ̀ máa lọ nìkan ló kú báyìí ẹ tó máa fi tó bí ọ̀tún láǹsì yìí a máa máa báwọn òyìnbó jẹun. jọ tí làákàyè ẹ bá ìwà lórí ẹ tó ìlọpọlọ bó ṣe wà yìí ọ̀túnla ọ̀túnla ọ̀túnla tó ti dá fún mi àti tó mélòó ẹ ọkọ mi kò tí ì pọ̀. àmọ́ kéré jù àti tó mẹ́fà. irọ́ bíi márùn-ún àtààbọ̀ ni. gbọ́. mi ò lọ lu òyìnbó mọ́. ah. mi ò ra fún mi mi ò lọ mọ́ rárá. ohun tí mo fẹ́ rèé tó o bá fẹ́ kí ẹ̀mí tiẹ̀ yìí wà láàyè àbò fẹ́ kí ẹ̀mí wèrè tẹ́jọ́ ń pera yín tó o bá fẹ́ kẹ́bi tòun náà wà láàyè tó bá bá fi di ọ̀la mo fẹ́ rúgbó two million and fifty thousand mo fẹ́ rí gbogbo ẹ̀ lọ́la àìrí gbogbo ẹ̀ lọ́la. àwárí sí ajigboro ní ṣàwọ ajigboro ajigboro ní ṣàwọ ajigboro akẹlòmẹdò tukẹ ló ṣàwọ àwọn lókè méjì. èpèrè. ìkọsẹ́pẹ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ ní wà lálàáfíà wọ́n máa gbẹ̀yìn méjèèjì gbìn ló yẹ ni. àwọn òyìnbó tó ń dúró dé wà ń kọ́. tó fẹ́ gbọ́ tó fẹ́ gbọ́ tó fẹ́ gbọ́. má sọ òyìnbó mọ́ tí fi kú kò yẹ agata agata agata tó ń pè é má pe agata àbídẹ́pọ̀ tí mo máa pe ṣẹ́gun ògùn gbé mi ò fẹ́ gbọ́ òyìnbó kankan mọ́ lẹ́nu ẹ̀. ọkọ mi má gbàgbé standard mi àti level. yẹ yẹ ọkọ mi wọ́n yẹ yẹ yẹ yẹ. ìwọ jábọ̀ ti sápá mi lórí bá mi lè sí dé mọ́. ìwọ̀n bá ìfẹ́ níwọ̀n bá sì ká dógún. ok ok bàtà ni o ṣe bàtà rẹ ṣe. àmọ́ tó bá di ọ̀la. awu mi lè awa. gbà. ẹ bàtà ẹtún ni bàtà mẹ́rin. kí ẹtún kan náà dání. ọkọ mi yẹ awu awa awa ọkọ mi ó má gbàgbé lẹ́fù lẹ́fù ọkọ mi ọkọ mi ó ti ẹ àfìgbà tí mo padà lose standard àfìgbà tí mo padà lose level level mi ti depreciate by self mi ti lọlẹ̀. Ah! Tóyìn Tóyìn ó tó gẹ́ ìran alúbàtà kan yìí dá orin ah! wọ́n baálé ìlú yìí ni mí èmi lọ́kọ̀ ìlú yìí mo wá ń bọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìrìn àjò yìí ọwọ́ ayé mi sébè òyí mi sì gbó torí kíni níjó dọ́kúmẹ́ǹtì fẹ́ délẹ̀ bàbá yóò ní ẹ̀ ń ṣe lọ wọ́n fi máa gí sí ni àbí ẹ̀ fi yọ sí dọ́kúmẹ̀ntì èwo àwa ó tó gẹ́ ó tó gẹ́ sọ fẹ́ gbọ́ gbogbo àwọn tí mo gbó lọ wọn tí mo kó lé ọ lọ wọ́n ti wọ́n ti fún kò mọ́ mi lọ́rùn lẹ́yìn eléyìí ò ní pé ọmọ àmì bàbá rẹ ni wọ́n pè tí ń fẹjọ́ rẹ sùn yìí ti jẹ́ kó mọ̀ pé baálé ìlú ìnimi ah ṣé wọ́n fi sọ́mi mẹ́ta ni ní sùn ká lọ ìlú èbó ìjọ mo gbowó fún mi ọ̀bùn tatatatata èbó ọ̀rọ̀ rẹ ni èbó ìyẹ́kẹ́ rẹ ni èbó bàbá rẹ ni iná kébò ọ̀dọ̀ ọlọ́mọ yìí ó tó gẹ́ o ó tó gẹ́ o bẹ́ẹ̀ bí ìjọba ti pera ló sì pe ìyẹn lẹ́yìn àwọn èèyàn lọ́ọ́ lú èbó mọ́ owó wọn ni ẹ wá owó wọn ni ẹ wá. Ah, ẹ̀rí balẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàrọ̀ pé mo kàn ń wò yẹn ẹ láwọn èèyàn ò lọ lóyìnbó mọ́ wọ̀ lọ lóyìnbó mọ́ àwọn òyìnbó tó ti wá ń dúró lẹ́pọ̀ sí tó fẹ́ mú wọn ń gọ́ kódà kò sí wàhálà ẹlẹ́fẹ́ gbowó padà ṣẹ́wárí ìṣàkọlẹ̀ tẹ wọ́n ń gbà látijọ́ ìyẹn báwo la ṣe fẹ́ẹ́ ṣe yẹn. Ah. Hmm. Hmm. mo wà dáràn báyìí. ọ̀dà gidi ọ̀dà ọ̀ràn gidi ah, bàbá Tóyìn ṣe dandan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èyí ṣe dandan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ èmi kọ́ ni mo gbowó lọ́wọ́ yìí. ibà ọmọ rẹ lọ́gbàá ọmọ rẹ gbowó yóò bá wa ṣe físà lóyìnbó àárí físà àárọ̀wọ́ lọ́wọ́ tèmi nìkan five hundred thousand naira lọ́gbàá gbogbo olóyè tó kú ọgbà three three hundred thousand lọ́wọ́. olóyè mẹ́rin. bẹ́ẹ̀ni. one point two. ẹ̀ẹ́n five hundred tèmi ló kun ó jẹ́ one point seven. ẹ ṣó yẹ kẹ́yìn kó o fún láìsọ fún mi. ṣe kí n bá ọmọ sọ fún ọ ní sẹ kẹjú gbogbo ayé kí n ṣe ń pariwo pé òun ó kó yàn lọ ìlú èbò òun ó kó yàn lọ ìlú èbò wàá máa gbọ́ inú five hundred tèmi gangan fún bẹ́ẹ̀ sọ fẹ́ three hundred lówó hospital tí wọ́n ní abẹ́ kọ́ bí gbẹ̀bí tí wọ́n mọ̀ bí ọmọ tí wọ́n mọ̀ ní ògbò tí wọ́n mọ̀ kún ẹ̀ sí. ẹ̀yin ò ń ṣe pọ́blẹ́mù yìí mi lẹ́yìn ẹ̀mú ìsìnkú gbogbo ìpapọ̀ kí ni kí n sọ báyìí sọ fún mi n bọ̀ kí ni kí n sọ pé ó wà. ẹ kí ni kí n wá ṣe kọ́ lọ́mọ ọmọ mi gbogbo owó ti jáde ni ìpè dọkúmẹ́ntì dọkúmẹ́ntì èmi kò tẹ̀ lọ́ọ́ lú èbò mọ́ ọ̀túnla òní tí owó ọ̀bà pé owó òdùnwọ̀n lọ́mọ ẹ̀rí kankan lọ́ọ́ lú èbò mọ́ tí owó ọ̀bà pé síbi lọ́tùnla lónìí ẹni tí mo fi ń jọkọ̀ lu wọn fi hàn ọ́. ẹ wo ẹ fún ní six months sí wọn ní kí ìyá èmi ń lọdún kan lọdún kan àtàbọ̀. ọ̀túnla jọ mẹ́ta péré ni mo fún yín ìwà àtọmọ ẹ yín jẹ́ mọ̀ pé mi bá lẹ̀ lu yìí. ara ò lè mọ́ ara ò lè mọ́ bọ́ọ̀tajà dé àrò ò lè mọ́ bó bá dé làárọ̀ tó mọ́ lé èwo ni káà ó lè wèrè ọmọ ń gbowó ń gbowó lọ́wọ́ àfúnlówó ẹ ẹ ẹ mú físà wá àbáwí awi ó ní dọ́kúmẹ́ntì ọjà ìlú la dọ́kúmẹ́ntì yóò dọ́kúmẹ́ntì tó fẹ́ jáde gan bó bá jẹ́ sí pé wọ́n lè yàn fẹ́ lọ ni sọ yẹ kí dọ́kúmẹ́ntì rẹ̀ ọ̀pẹ́ débi-débi ìlú èbò bí ẹ bá fẹ́ ra irin lájò òkúta gan dọ́kúmẹ́ntì ò ah ìmọ̀tẹ́mi náà wà lọ́ọ́ lóògbé ṣé dandan kí bá lọ́ọ́ lọ́ọ́ lóògbé ṣé ni kí mo wá kí èmi tí mo ló tútú àyàwé ọlọ́kadà sọ yẹ kí n tún lọ fa agbódù tu. very Mr. Richard ti wọ́n introduce me to me they have said much about you as a matter of fact wọ́n ní pé tí n bá ti bá yín sọ̀rọ̀ gbogbo àwọn problems mi ló máa wà solved ṣe rí problem tó wá wà lẹ́yìn sí yìí òun ni àti fi bíbá yìí sílẹ̀ like i need to get out of this place asap so anything tó bá wà open nílẹ̀ ìsìn báyìí ni mo fẹ́ go for. Mm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá pé US visa lè fẹ́ ṣe appearance is one million naira you need to go to the embassy for interview okay. and it's fifty fifty chances at times gone sixty forty but tó bá pé non appearance ẹ lè fẹ́ ṣe that one is one point five million naira guarantee. ah bros one point five million yẹn náà pọ̀ díẹ̀. Mm, it's not as if the money is much like that àwọn gbogbo processing tèmi náà máa ṣe ló jẹ́ kí owó yẹn rí lè pọ̀ bẹ́yẹn so it's not as if the money is much. àwọn tẹ máa bá sọ̀rọ̀ máa fẹ́ pọ̀ náà àwọn tẹ máa bá sọ̀rọ̀ máa fẹ́ pọ̀ but mi ní kó one point five yẹn fún yín tó ń sin yìí o máa fún yín up front payment of five hundred thousand so between now till next week máa bá yín arrange one million naira tó. okay no wahala I understand sure. so um, how long ni gbogbo kini ma take. Mm, within two weeks ó yẹ kí everything ṣe wá okay. so and what tí really gbà you? kinní is not service much like that More really gbà much Oh yeah, kí ẹ repo sí mọ́tò mi gan ni. ẹ ṣe owó tẹ máa fi repo sí mọ́tò yẹn not even the problem nǹkan go to kókó jù ń sìn on visa yẹn ah, understand ṣe one million toku, kù máa bá arrange between now to next week Sha. ṣá ṣòtìyẹn but visa yẹn ó ṣe kókó gan you understand that visa is very important. ẹ ní ìdá tí bọ́dà ara yín pa yẹn even ẹni tó introduce yín sí mi gan ó mọ̀ pé mo wà competent náà lóyún kẹwàá bá mi. ìyẹn ti di ṣíṣe mọ́. bọ́ọ̀sì ìlú lé o visa yẹn gangan ló wà important ju o. àwọn òyìnbó tó ń bá yín ṣe visa yín lọ́wọ́ ni mo ṣẹ̀bá sọ̀rọ̀ tán sí yẹn òun lọ ní visa yín ti fẹ́ rẹ́dì báyìí so lọ́ọ́ máa dún lọ́ọ́ máa yọ òní pẹ́ fò ìgbà díẹ̀ náà ló kù. ẹ eh, wait wait wait wait wait with the level of education tèmi hours time and days I collected plenty money from my students. Nísìnyí, mo yẹ days àti months tó ti lò. Wọlé okòwò mi jáde. Ẹ kówó tèmi náà jáde. Gbọ́n náà lè dúró mọ́. Ìtókù tẹ máa fi dúró náà lè pọ̀ mọ́. Kò lè ju bí two weeks lọ. We cannot wait again. Ẹ ó dáa. Èlé ló ní wọ́n ti san gan tó fẹ́ gbowó ẹ̀ padà báyìí. Eighty seven thousand eighty seven thousand. Eighty seven thousand ló sọnù owó ẹ̀ o dẹ̀ fẹ́ gbà padà. Ìwọ ń kọ́ èlò lá ní òsàn èlò ló ti san. Mo san five two. Nínú fifteen thousand naira lọ́pọ̀lọ́jọ́ inú fifteen thousand ó sọ five two. ẹgbẹ́ yọ̀bá jí five thousand náà lọ jáde we born sit alive. ó yà mí lẹ́nu five thousand to èso owó. o ì tí ì sọ ìtókù tán ó dẹ̀ tún fẹ́ gba change padà bí bẹ́ẹ̀ kọ́ okay no problem sori wọ bó ṣe wà yẹn inú ẹ̀ ti bàjẹ́ ò tó rò lè rí visa ọ lè fún ẹ́físà báwọn òyìnbó yẹn ṣe rí fọ́tò ẹ̀ báyìí làbúrúkú tó kọ sójú lọ́kọ́kọ́ dìnnà ẹ̀ wọ́n ní kò sẹ́ni tó máa kọrú lẹ̀ tó máa wá sílùú àwọn táyé àdá lọ́ra máa wọ́n padà lọ sídìí fùfú ẹ̀ ṣòro ọ̀rẹ́ mi ó mọ́rẹ́ o ládùúrò rẹ tí mo ti ṣe fún ẹ láyé ẹ bó ṣe wẹ̀mí ló yẹ kó máa dúpẹ́ jù lọ́wọ́ ẹ bí àwọn tó wà nílùú ìṣepọ̀ tó mo fi ọ̀rọ̀ ẹ síwájú báyìí pé káyé ẹ lè dá káyé ẹ lè dá ó ṣàṣì dúró náà kó fẹ́ káyé ẹ dá náà ni táwọn òyìnbó ti ju físà ìsinú náà kó jiná báyìí ló kù. iná. ẹ. sanjo físà náà ni. nǹkan tí ó ti lọ lú òyìnbó rí ni. láìsè búrẹ́dì. ebi mi ti gbé Germany rí you know you still live in Germany now I'm back to Nigeria. sẹ́ẹ̀ rà pè ẹ ìdẹ́kun yé dà lọ́rọ́ ah. bí rẹ̀ sì tọ́sẹ̀ tí ò jiná wọlé ọba kówó wọlé ọba kówó. bẹ́ẹ̀ tí ẹ ní láti pariwo ẹ ní láti pariwo ẹ̀yin méjèèjì inú ìlú iná láyé yín máa jẹra sí i so ẹ má wulẹ̀ pariwo lé o ní Germany ibi tí mo ti wé èèyàn kì í pariwo báyìí so jẹ́ kí lọ pa àwọn òyìnbó yẹn ìgbà tí owó yín bá máa rẹ́dì kọ́ jẹ́ ká mọ̀. ìwọ má sì mí lọ́wọ́ kò wèrè kankan mọ́. ní kí ni yọ owó mi o èmi ò gba owó tèmi o ẹ má bẹ́ẹ̀ mi ṣe wèrè èmi ò gba owó tèmi o ṣá ẹ má ṣe èmi mo má dà o mo má dà gidi. Ìgbà ah! owó tèmi wàláì ayé olóròǹbó ló ṣe ibi tó yẹ ká ti fura. I used the monies I collected from Sudan. Èmi. Hey, lọ́wọ́ ìyá mi mo tún gbá ìyá mi mo tún gbowó lọ́wọ́ wọn. sọmọkàn náà ló mú ọ. in my classrooms you should have brought the money to me and I gave it to her. èmi ṣe bí kan bá wa ṣe kíní wa lọ́tọ̀ọ̀tọ̀ ní kánmọ̀ kó ojú méjì sínú òwe kan. lọ́sà kò jáde ẹ kò jáde o ẹ bá fẹ́ gbé pè ó ní garawa garawa ní ìmọ̀ wọ̀ fún mi. ó tiẹ̀ dá tí mo ṣe bá yín lé ní ó tiẹ̀ dá wọn lọ́jọ́ tójú bá rí ibi níbi máa ń wọlé ẹni ni máa gbowó mi gbogbo pósì tẹ́ ń ṣe gbogbo gbogbo story tẹ́ ẹ má sọ story lẹ́ni o torí mo ò ní gbọ́ story yẹn ẹni ni máa gbowó mi lọ́wọ́ yín ifá mi ò tiẹ̀ lọ lóyìnbó mọ́. madam ṣé mi ni mo gbawó lọ́wọ́ ẹ̀. ta ló tún gbowó lọ́wọ́ mi ẹ pé méjì ìjọ ti ń kówó wá ṣe pé méjì ẹ̀yin lẹ gbowó lọ́wọ́ mi náà irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí. ó ló fẹ́ lọ́ọ́ lo òyìnbó. mo ti ẹ̀wọ̀n mo tún lo oṣù ń lo ẹ fún wọ ó ò dísáàbì ẹ ó ló tọ́ sí ẹ máa gbowó mi lọ́wọ́ ẹ lẹ́nu máa gbowó mi lọ́wọ́ ẹ̀ ohun tájọ sí ẹ̀ tílé fi jóná gbogbo ará àdúgbò ló máa bá wa gbọ́ lẹ́nu mi ò kú mọ̀yàn rí ládùúgbò yìí so mo múra ẹ wá lẹ́nu. o kówó fún mi mo kówó fún ẹni tó fẹ́ mú ẹ lọ ìlú òyìnbó kí ni wàhálà tèmi nú ẹ. ẹ̀yin ò mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣẹ́yin ò mọ̀ pé ẹ̀yin kọ́ ni ẹ́ńbásì bó jẹ́ ẹ̀yin mi mọ̀ ìtẹ́ fẹ́ pera yín bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kẹ́ tó gbowó lọ́wọ́ mi. mi mi gbádùn rárá o ojú mi lè jojú bọ̀ sí mi ò gbádùn rárá rárá èmi ni máa gbowó mi gbogbo ohun tá a jọ ṣètìlẹ́ fi jóná gbogbo aládùúgbò ló máa bá wa gbọ́ lẹ́nu mo máa gbowó mi ẹ má tẹ̀ sọ sórí kankan máa gbowó mi lẹ́nu. sórí mo ṣe lóò gbádùn yẹn. màá lu ẹbọ lẹ ariwo tó ló fẹ́ pátá ládùúgbò yẹn gbogbo gbẹdìyẹ ni máa páàkì sẹ́nu ẹ̀ tó máa yó. o ti ẹ̀dá yín náà wà nílé bí mo ṣe wá ẹ mo wà nílá kan mo bá yẹmí gan wá lákọ mo ò gbádùn o mo ò gbádùn rárá rárá èmi gan sán lórí mo ò gbádùn rárá mo jọ bọ̀ sí lójú. ó dẹ̀ pé orí ẹ̀ ò pé ó ń sọ̀rọ̀ bàlàbàlà látàárọ̀ mi ò sọ̀rọ̀ sórí ti wá kó ìfọnu fún ẹ. èmi mọ̀ pé ìgbádùn torí ẹ̀ náà ni mo ṣe wá láì gbádùn mo ò gbádùn mo múra yín wá ni. tí bá kó ìfọnu fún ẹ òyì máa kọ́ ẹ ni aṣọ́rí ẹ bàjẹ́ ni ṣé mo gbowó lọ́wọ́ ẹ̀ ni. ó ti ẹ̀ da ó já mo mú àní mo múra yín wá ni. kí ló wọ́ lọ́nu òyìnbó. kí ló wọ́ lọ́nu òyìnbó olóṣì. èyí tọmọ ẹ ń ṣe bẹ́ẹ̀ lèmi náà ń ṣe mo fẹ́ lọ ṣe. àṣẹwo. mo bá ṣẹwọ́ lọ́wọ́ ẹ. máa fi ẹṣẹ lẹ́yà máa kó fọnù fún ẹ o. àní máa fi ẹṣẹ lẹ́yà máa kó fọnù fún ẹ o. bẹ́ẹ̀ bá ṣe gbé wá máa kó fọnù fún ẹ o. máa kó fọnù fún ẹ o. bẹ́ẹ̀ bá ṣe gbé wá lé fún yín lẹ́yìn bẹ́ẹ̀ bá ṣe ni ẹ̀yin ni máa gbowó mi lọ́wọ́ yín. mo rí kọ́ọ̀lù mi ẹ̀ sure visa yín ti ready. ó yá kúdà. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo rí slot kan tí mo dẹ̀ feel pé yẹ kí n sọ fún yín. slot láìsí nkẹjà ẹ mú visa mi wẹ̀ ń sọ̀rọ̀ slot. ṣẹ́rí slot mò ń sọ nípa yìí ó máa accommodate ẹ̀yin àtàwọn parents yín láti dey travel. èmi àtàwọn parents mi. òkè ó yẹ jẹ́ ń gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé i think you paid one point five million naira before right. i think kíkọ i have paid one point five million naira already. ẹ máa need láti add little change so láti lè jẹ́ kẹ́yìn àtàwọn parent ń jọ travel papọ̀. èmi àti àwọn parents mi àjọ Yeah. are you serious oh that's nice that's nice Be ẹnu you change the one so. I think like five hundred Sha. two million naira ti san one point five five hundred five hundred five hundred five hundred eh, ẹ okay ṣẹ́rí five hundred yẹn is not going to be a problem ẹ kò máa fún mi like two to three days kí n fi run around kí n fi gather owó yẹn jọ ṣé tẹ bá ti wá fẹ́ wá gba owó yẹn ṣé máa mú visa mi dání ní àbúrò àwọn. mo ní lè mú tọ̀dọ̀ yín dání o so màá ní ìdá ti start all over láti ṣe tẹ̀yìn àtàwọn parent yẹn pọ̀ so màá lè mú wá fún yín. ẹ̀hìn bíi family package bẹ́yìn ẹ̀hìn so bá kó five hundred thousand kú one point five tí mo ti san èmi àtàwọn family gbogbo àwọn àjẹjọ ah, ah, ọlọ́run slot yẹn wà òkè à ah, slot gidi ni as a matter of fact it's a very good package ẹ eh, okay no problem tó o máa fi di bí ọ̀túnla ó yẹ yín ẹ̀yin ẹ padà wà bọ̀ máa fún yín ní kọ́ọ̀. tẹ́ a máa wá five hundred thousand yẹn ready. ti rẹ́dì. gbọ̀ngàn tó ṣe kókó jù ní visa yẹn. ìlú le gan ah ìlú le situation yóò wá okay so tẹ́ a máa padà wá in tuesday yẹn visa owó yẹn ti rẹ́dì five hundred thousand no problem but visa yẹn wà very important very, very important. ó wà guaranteed. ẹ wo wàhálà tí wàá ṣẹlẹ̀ kan báyìí o. Ah, wàhálà tó ṣẹlẹ̀ yóò ṣe kékeré o wàhálà tó wà ń sìn ó ju ti kọ́múlé lantan lọ olówó kòkó ti wá yarí báyìí ó níbi tó dé dúró yòówó tiẹ̀ wà fẹ́ fi sáàmù olówó òun ló ń fẹ́ gbà padà ṣe rí nǹkan tó bá mi fà lẹ́nu àná sí èmi yìí ẹnu mi ò lè ròyìn o so lọ́wọ́ tó dé dúró èmi ò kàn tiẹ̀ mọ̀ kó tá a máa wá ṣe báyìí. tóyìn èló ló gbà lọ́wọ́ olówó kòkó. Ah, owó tí mo gbà lọ́wọ́ olówó kòkó ò pọ̀ rárá bíi five hundred thousand. ìyẹn náà pọ̀ ìyẹn náà pọ̀ èló ló gbà lọ́wọ́ baálẹ̀. baálẹ̀ náà bíi five hundred thousand. o lè gba three three hundred thousand lọ́wọ́ olóyè mẹ́rin ó jẹ́ two point two million. ẹni tó ń ẹ̀mbàràsì mọ́ mi ẹ̀ kiri èló ló gbà lọ́wọ́ ẹ̀. owó yẹn ti ẹ̀ pọ̀ rárá torí yẹn ò lówó lọ́wọ́ two hundred and fifty thousand naira péré mo gbà lọ́wọ́ ẹ̀ ẹ wo gbogbo two fifty ẹ kọ́ mo pọ́kẹ́tì o ah. màámi gbàdá mẹ́wàá o fifty thousand naira. ń gbọ́ o gba fifty thousand naira ṣé o sọ fún mi wípé nínú owó tó o gbà o ló fẹ́ yọnu ẹ̀ it's not even ten percent twenty percent ni lówó yẹn. ó ah, gba fifty thousand. ṣebí ó ní kí n mú dání pé tàbá máa dáná lé wọn náà nánú ẹ̀. kí la fẹ́ ṣe báyìí baálé bá mi sọ ọ̀rọ̀ burúkú ó lò fún mi ní ọjọ́ mẹ́ta pé tí mi ò bá dá owó yẹn padà ní tó fi ń jẹ́ baálé wọn àfihàn mi èpè burúkú dẹ̀ wà lọ́wọ́ wọn gbogbo ọ̀tá ń jẹ baálé tó jọba wọn máa ń ní èpè òrìjìnà lọ́wọ́ o mi ìdẹ̀lẹ̀ jẹ́ kéèyàn gbé mi ṣépè. ẹ wo bá mi èpè baálé ilé o lè mú wa. o lè mú wa ṣẹ́gbẹ̀ ò ti mú wa báyìí. kò sówó kan tí màá lọ́wọ́ baálé tí baálé òkè tẹ́pẹ́tẹ́ pé baálẹ̀ yẹn ni ẹ filẹ̀ pé wọn ò lè mú wa. mi ò ní mí nì kò ní mí nì kí la fẹ́ ṣe báyìí ni ó kàn. lọ́gbọ́n ọmọdé tèmi èmi wò pé bóyá kakúkú jẹ́ kí tóyìn máa sá lọ nígbà tó yẹ pé mi ò tẹ́lú tó ń dẹnu ọ̀nà ta mi ò lè jáde bá yọjú pẹ́rẹ́ńbẹ̀ yẹn ọlọ́mọ ẹ̀kan dàgìbò lówó ẹ̀kan pálówó kóun kúkú máa sá lọ. àìdíà gidi ni wọ́n mú wá. good idea ló máa jẹ́. àìdíà yẹn wá ọkọ ẹ jẹ́ kẹ́mi sá lọ ẹ jẹ́ kẹ́mi máa sá lọ. good idea ló máa jẹ́ kẹ́ni tí ò jẹ gbì pàápàá jùlọ èmi kí n lọ kú gbì kí wọ́n lọ tọ́kọ́ máa dèmí láàmú káàkiri ìyá ẹni ò lè jáde síta yẹn. àwọn ìsọ̀rọ̀ tó gbọ́ àkúlé jáde wa ní ìfẹ́ tó ń bọ̀ tàwa yìí. ẹ kúkú tó ṣe máa ń. kẹ́mi idea. assim, né, com wù mí bí tí bàbá wù mí bí káyé bí ìbàjẹ́ bọ́ bá ti gbé wòye mi náà bá tẹ̀lé náà. bá nínú òfò ń bì tó ní ìgbín tó ní ní gbogbo ara jọ ní kéèyàn ṣe kíní jọ ní kéèyàn ṣe kíní ẹjọ́ kò jẹ́jẹ́ sẹ́wọ̀n. alákìsà tó ń jó lóru. Gègédé ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ní gbangba. Àwáyé máa rèrè jọ. Gègédé ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ní gbangba. Ẹni tó ń wá fàtíró fún òun. Gègédé ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ní gbangba bá ti dẹkùn ó ó. Gègé ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ní gbangba. Kedere ti bẹ̀ wò. Gègé tí mo bọ́ lọ́rọ̀ ní gbangba. Àkàrà ti tún sẹ́kọ̀ọ́. Gègé. ìràwọ̀ sogogo gangan ó tó ń gbogbo ayé ń péjọ ń wò ojú ló pẹ́ sí ìpàdé kì í jìnnà rárá bí rọ́bà jọba fọ́gùn ọdún tẹ́ẹ̀kẹ́ jọba fọ́gbọ̀n oṣù ọjọ́ kan lòtítọ́ kan ò sí láyé alákìsà tó ń rere jọ. Gègédé ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ní gbangba. Ẹni tó ń wá fàtíró fún òun. Gègédé ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ní gbangba. Gbangba ti dẹkùn óóó. Gègédé ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ní gbangba. Kedere ti bẹ́ẹ̀. simple.